just another With Captain you and Fresh Radio. We play feel good music. Music like this. I got a feeling. Take me down like I'm a domino. This is the rhythm of the night. That tonight's gonna be a good night. Since you music, music to make you feel good. This is 105.9 FM, your feel good radio. up your chest, I swear. If you don't get money, they kill like dare. When I face my fears, there's nothing I can do from here. For more in the first date, I make mistakes, I swear. For knowledge, I sacrifice my fears, and I stand right here. I say I'm better, and you can compare. Yeah. Cause when I get down, I do dip to their mind. You know they can't see me outside. And me, I dare walk, I dare cry. When I I do it deep but down right You know the guys see me outside Cause me I dare walk I did grind When I get down I do it deep but down right You know the guys see me outside Cause me I dare walk I did grind When I get down I do it deep but down right You know the guys see me outside Cause me I dare walk I did grind me, I see that look from my cheddar. I know say nobody only brother, But if me and you get issues, I forgive you and I don't resent you. That's the color for you. And I say nobody only brother, and me I see that look from my cheddar. But if me and you get issues, I forgive you and I don't reach you and it's simply I tell you truth, I no lie to you. Yeah, yeah. And if you like, if you dance it up, yeah, yeah. you not go out of behind no more. For my checker, you know me, I don't play. And I no lie, to no lie to you. Yeah, yeah. And if you force it upon you, yeah, yeah. but you no say do. you know. If you dance it up, if you just sweet, so right, you down, but do you take, but you you know they can't see me outside. And me I there walk a day girl. No not to them, I do it to them mind. You know they can't see me outside. Cause me I there walk a day girl. No not to them, I do it to them mind. You know they can't see me outside. Cause me I there walk a day girl. No not to them, I do it to them say Cause me, I did what I did four minutes past 4 p.m. on Fresh 105.9 FM. You just listen to Buju with Outside, or should I say Benson? I don't know what to call him now. After seeing his performances over the weekend, very lethargic, and a lot of Nigerians have been complaining, but all the same, that song's a jam. We ain't outside, we inside, and this is Fresh 105.9 FM. As we do on Tuesdays, I've got Girl Chat ready. My ladies are in the building. But before we get into the topic for today, a quick reminder of things to anticipate on Fresh 105.9 FM from right about now till about 9 p.m. We're starting off with Girl Chat from now till 4.45 p.m. At 4.45 p.m., the sports crew takes over and they'll update you on everything you need to know concerning the world of sports. They'll do that from 4.45 till 5 p.m. At 5 p.m., we clear the way for Let's Talk About It with Sir Yinka Ayefele and Eniton Olusegun Dele EOBJP. And together, they'll be talking about it from 5 till 7 right here on Fresh FM Ibadan. And yes, at 7 p.m., we cleared the way for the national news, first in English and the translation in Yoruba. And right after that, I am back with you on tonight's edition of The Other News, where we'll get together from 7.30 till 9 p.m. And at that point, I'll hand over to Faisal Oluwakemi for today's edition of Health Focus. So that's the full rundown of things on Fresh 105.9 FM. From right about now, 6 minutes past 4 p.m., till 9 p.m. My name's Rolake, and yes, welcome once again to the Roadshow with Rolake on Fresh 105.9 FM. We're headed straight back to the music. When we come back, I'll introduce my ladies and we'll get talking on matters arising today. Okay, the next song coming up is a love song. This one's by James Arthur and it's called Certain Things. Enjoy. Something about you, it's like an addiction. Hit me with your best shot, honey. I've got no reason to doubt you certain things hurt and you're my only virtue And I'm virtually yours And you keep coming back, coming back again Keep my head there's certain sudden now Arthur on that one titled 13 Things. It's 10 minutes gone past 4 p.m. on Fresh 105.9 FM. Welcome back to Girl Chat Tuesday on the Road Show with Rolake. And of course, I'm Rolake. I've got Mary Gift in the building, Shola's in the building, Dolakwa's in the building. Starting from black and white, Mary Gift, what's going on? Hello, hello, hello. hello. Now do your style now. <laughs> <laughs> what's Good going evening, on? Captain. Good evening. I salute you. Shala is in black and blue. What's yes, going um, on, Shala? It's love. love it's love. <laughs> <laughs> Welcome. Are you good? Yes, I'm very well. They say you're gentle, but this your gentleness is, is deceptive. Mm. deceptive. you really think she's, so? a, she's questioning me? <laughs> you know, I'm, I'm gentle. Uh, I'm gentle she says she's gentle. She says, mm. I know. I'll leave the jury out on whether I know she's gentle or not. Okay. Yes, so Dolakbo in blue, all blue from head to toe. What's going on? Good evening, Captain. Good evening. So I just discovered something. All of us here on this, you know, girl chats, we are Gbogbolowo, if that makes any sense. We have our hands in different things, but we did not know. We had a tech bro sis amongst us. Yeah. <laughs> Dolakwa, the UI, UX designer. <laughs> OAP on one side, educationist on the, the other, other side. side. What's going on, Dolakwa? Welcome. <laughs> Good evening, Captain. I salute you. Welcome on the show today. So, ladies, oh, I want you to wade in. I don't know if you've been in this kind of situation before, but if you have, then you're in a good position to give this lady advice. What would you do? Boyfriend and girlfriend, they're dating, they've been dating for two years, everything is good, but recently they've been having issues. So they decide to take a break. A break. Now, the guy wants to be dating other people during this break. The girl is saying, if you do that, don't expect that when you come back, I'll be waiting. So my question is, does she have a right to tell him not to see other people, seeing as they're on a break? Would you consider it cheating if you take a break from your relationship and your significant other starts, you know, having dates and intimate relations with others? How do you feel about that? Shola? Well, in my own case, I'll consider that as a cheating. You're cheating. Okay. Because you're taking a break. When you say you're taking a break, you're taking a pause. You want to think so while thinking, you're already going out with another lady. Definitely you're tired of me. You don't want to have anything with me. And when you say that, do you consider that as him being cheating? Yes. It depends on your relationship. If you guys are committed and you know you're so committed to that extent that everybody knows, both families know that both of you are in this relationship, that's you're cheating. So I won't take that. In fact, I'll fight. Mary, <laughs> it's a war. Mary Gift. Okay. Would you consider that cheating? I always yeah, like break. to put things in perspective. No, it is, uh, first yeah, of all, no, wait, no, Mary, give this no, now, I'm going somewhere. I'm going no, somewhere. No, don't go anywhere. First of all, yes or no answer. Do you consider it cheating? Yeah, that's that's the answer I want to give yes you now. No, first, boyfriend, girlfriend. Me, two years committed. Not engaged. Not engaged. Just boyfriend, girlfriend. Boyfriend, boyfriend girlfriend. girlfriend. You're not engaged two years. This is this truth is very hard to swallow, but it's just boyfriend girlfriend. That's the truth. It's okay. very hard to swallow. They are not engaged, but they are committed. Com- what, how do you say committed? We are still boyfriend girlfriend. We are, are, not fiance not married no. and fiance. Yeah. It's just boyfriend girlfriend. Like I said, it's hard to swallow, but they are not seriously committed. It would hurt. Okay. Let me put that on the record. It will hurt seeing him you know, do what he feels he can, you know, it will hurt. But the truth still remains that we are not seriously committed. So after that break, after he's done what and he this does, is, this would is what, you, would, and this he comes is what I'm, is, what I'm also driving at. If you tell me you want to take a break from me, I feel you want to take a break to clear your head. Yeah. You don't really, you, when you're on the break, you shouldn't be entangled in other really. So are you actually? I want to clear my head from you, but I want to get my head into. Uh, no, no, no, no, I, I mean, well, from my own perspective, a serious-minded person would say take a break means take a break from certain activities, certain emotional activities, physical yeah. activities, maybe just be alone to reflect. You can't tell me you're taking a break and you're still jumping around. <laughs> so it's mm, cheating. So, like I said, it will hurt, but okay. he has the right because it's just boyfriend girlfriend. Mm-hmm. Okay. I can't impose. You can't. Impose. I can't uh, eh, require that he doesn't. Shola says it's war. She's gonna fight. Mary Gift says as painful as it is, she's gonna not impose, but she she she doesn't expect him to. But if he does, mm, it will pain her. Mm. <laughs> Jalapa, where are okay, you on this? Um, first of all, to me, it's cheating. Okay, <laughs> it's clearly cheating. However, curse, I, have given two years of my time, my energy, my life to this thing. It's not because I cannot meet somebody else, but we are taking a break. And to me, that means you're taking time off to think about how things are and how things can be better. Or you're taking a break to know, okay, this thing I don't, I don't, I'm not sure if I want to do it anymore. But let me take a time to clear my head and see if I want to continue this or not. So to me, if you're if you're taking a break and you're doing other things, it's it's wrong for me it's wrong you've heard from my ladies me personally if you come to me and say you want a break ah, better break up mm -hmm. to be honest i will not honestly. i will not be in a relationship where you want to take it what are you taking a break from mm. right if we have issues let's talk it through right mm. um, you can take a day and even that i still expect you to send me messages and ask about it can we take a month no you can't no, take if you take a month no, i'm single as far as i'm concerned captain captain there's there's there's an empty ending part i wanted to say okay if he took that break hmm. and he keeps jumping around one thing is certain me I won't get back with him again. Right. Never, so you, I won't if, get back if he doesn't cheat and he takes that yes. break, or if he doesn't see anybody else and he takes that break and he comes back, you can. That's yes. fine. Or if he takes that break and then he, he keeps jumping around. I can't take him back. Again. What Honestly. if he takes that break, jumps around, comes back, you say no, and he says, I've been out there, it's really you I want, I made a mistake. Would you be inclined to get back into the relationship? No. You know, Capital you know the no. truth. Shall you know I the say truth? no? <laughs> Trust is earned, and that might take some more time. That because some people are of the opinion that if we take a break, that means we're technically not together. Yeah. So what I do during that break is my business. What you do is your business, and you shouldn't hold it against me if I choose to explore other options mm. while I am on that break. But mind but you, your statement, statement was I need to take a break. Take a break is maybe to me. I think this thing is also we can't generalize we need to individualize to me take a break means i want to clear my head i want to see better i want to i so take a break doesn't mean i'm i'm busy doing the same if you're doing the same activities then what's the break yeah, I took a break from you, but I'm doing those same activities. So if you're tired, we move on now. Honestly, I really don't. but I'm not tired. I love you. You love I don't know if I want to commit fully now. I don't know if I want to propose to you. Okay. So I want to take a break, clear my head. Is this the one? But in that time, the Lakpa has been eyeing me. So I said, let me, just take the Lakpa to the cinema. That means you have that intention. You have it in mind before. Mm -hmm. You saying that, oh, I'm <laughs> taking a break from you, but I can jump from one bed. It's a general statement. But <laughs> coming to me, oh, my own, my, my relationship code is different from that. If you're taking a break from my side, you have to still be committed. I must know your day in day out. Yes. Ah, yes, ma'am. Then what kind of break? No, you're not break because I know you're. You should be captain. <laughs> um, ca um, captain. Another question I'd want to ask him is: If you took this break this time, and then you felt you could, you know, sow your wild oats, mm -hmm. what happens another time if we get together. I do that's, that's you're tired. You. If he feels he's tired, nobody says you have to accept it. When he says let's take a break, you can choose to say no. If you want a break, let's break up. Mm. You can say okay, take a break, baby. Whenever you're ready, come back. No, you I can choose to be no, that I, kind I, of girl. I think my definition for break um, is like 24 hours. If you're taking a break, it's just. Shala. <laughs> yeah. Can you say anything, break for 24 that's hours? my own break. You know, I told you well, that anyways, my own definition is so different. what's up? I honestly feel that two adults are in the relationship. Yes. I feel like you guys can actually talk talk your issues out Because if you're saying you're going on a break that is if you're going on a break i'll gladly help you had the hop at the back because in my mind i'm like oh break okay fine let me know i'm no i'm no longer dating this person uh, so because ah. i feel uh, honestly that's how i feel because you cannot tell me you're going on a break what's the essence of the break it's a relationship we are meant to talk whenever we have issues settle our issues find a way forward, not like tell me you want to take a break. He wants to take a break, Dolakwa. Is it by force? <laughs> yeah, Let's a take a break, a music <laughs> break. This is Fresh 105.9 FM. I've got another super, super jam for you. This one's Alternate Soul, and it's by Eric Robertson. It's called Find the Way. Oh. 105.9 FM. Professionalism nurtured by experience. Robertson on that one, titled Find the Way. It's 24 minutes past 4 p.m. on Fresh 105.9 FM. This is Girl Chat Tuesday, and my ladies are in the building. We're talking about relationships and taking a break. I shared the story of a young lady with them before the start of the show, before I got their opinions and shared mine on what we think about taking breaks in relationships and whether or not, if a break is taken and one of the partners decides to explore other options, would that be considered cheating? I'd like to hear from you. My ladies would like to hear what you think. Do you agree with Mary Gift? Do you agree with Shola? Do you agree with Dolakbo? Or do you think something completely different? Would it be considered cheating if you take a break from your relationship and one of you decides to see what's out there? Will the other party consider that as infidelity? Hello, good evening. Hello, how are you? I'm very well, thank you. What's your name and where are you calling from? Yeah, my name is Williams. I'm calling from uh, Mokola. Hi, Williams from Mokola. Nice to have you on the show, Williams. Hi, Let's have you your contribution. Great your guest in the house. Good evening. Good ah, evening. Uh, let me let me Good evening. let me come at it from this angle. Now, I think also we must consider first and foremost who initiates the break. Are you hearing me? Yes, I can yeah. hear you, sir. Okay, so, let's say it's the woman that, let's say it's the man that initiated the break. Okay, if it's the woman that say, look, I need a break. Hmm. Then she has no right to compare the guy to say lawyer because the guy may say, look, I don't want a break. Yes, if we have issues, let's talk about it. Hmm. And you say, because look, I want a break. Perhaps you know you are saying to that guy, perhaps the guy has to wait for you for a month or for two months, and it's you come back and you say, look, I have fought long and hard. I don't want this to continue anymore. The guy will feel as if somehow he has been head somehow placed on hold why you make choices that would eventually affect him. So if you cannot talk about the problem, then perhaps, as I said, it is best to look, let's just, we have had our own. I think going forward, we cannot be together let's just, you know, decide to go on our separate ways. Don't say, take a break, let's wait. The guy is waiting. If he wants the break because there's somebody is waiting, he may, he may come tomorrow and say, look, I don't want this anymore. What happened to him? You have wasted his time. So perhaps at uh, that time we have got somebody mm. that perhaps to go uh, uh, along with. So I think it is very take a break. If they are of the relationship, mm. let and let everybody go their, separate ways. ways. Okay. Thank you, you too. Thank you very much, Mr. Williams. We appreciate you and we appreciate your contribution. Mr. Williams says, well, it depends on who asks for the break, right? That if it's mm. the hmm. lady, then the guy might think maybe she doesn't want me anymore and start looking for alternative options. <laughs> Hello, good evening. Hello, good evening. Hi, what's your name and where are you calling us from today? Well, my name is Bolaji. I'm calling all the way from our local government. Hi, Bolaji. Welcome. Let's have your contribution today. Yeah. So, the, see, let me tell you something. The definition of break, uh, the definition of, uh, um, I don't. Hello, Balaji. Oh. <laughs> Is it the definition that chased you away, Balaji? <laughs> Call us back, oh, because it's you that wanted to define whatever it is. <laughs> Hello, yes, good oh. evening. Hi, good evening. What's your name, please, and where are you calling me from? This is Akintola Biodu from Igbo. Nice to have you on the show, all the way from Igbo. Let's have your take on the show today. Yes, ma'am. My greetings to everyone over there. Good evening. Good evening. Do you know that it mm, it might surprise you that I've never heard of taking break in a relationship before. <laughs> You've never wow. heard of it. People Honestly. do it though. People do it though. A lot. if I Oh, my caller from Igbora, you have to call us back. So you see why this, why we call this program "Matters Arising" because I'm telling you, we're learning from it. Mister, my caller from Igbora says he's never even heard, heard of, of, the it. concept. Oh, wow. People take breaks all the time. Hello, good evening is on the line. Hi, Mobalaji, welcome. Let's have your contribution. So, once uh, in eh, a uh, break, break, eh, break, uh, break in relationship, hmm. eh, doesn't have any meaning than break up. <laughs> because we are talking about relationship. Mm. Once something is, what, what, how will you be telling your your your maybe your girlfriend or your boyfriend that you want a break? Mm. What's the hmm. meaning of break? Hmm. Mobology, I want a break. I want to get serious with my spiritual life. And I mm -hmm. think mm-hmm. right now, me and you need to take a break. Mm -hmm. Will you break up with me when I say that to you? That, means you are looking for breakup. Ah. <laughs> Yes, you are even trying to tell me that I am tired of you. Uh, you are tired of me. <laughs> so if she says she wants a break, you are going to take it as a breakup. No, I cannot tell you I want a break. Mm. It's better I will tell you that I want a, I want to break up with you. Okay. Uh -huh. Okay. That's fair enough. I won't beg you. Oh, bye bye then, Mobolaji. Thank you for calling. <laughs> and thank you for your contribution. I'm of the same school of thought as Mobolaji. I, I, think it's a bit bananas for someone that I'm in a relationship with to come to me and say you want a break. Like I said, if you say that to me, I'll, I'll help you add the up to it. Yes. So you can break up and get the F up. Hello, <laughs> good evening. <laughs> Hello. Hello. Hi, what's your name and where are you calling from? I'm calling from Academy. Welcome on the show, sir. Let's have your take on the show today. please, uh, breaking or giving giving a break in a relationship mm. is simple as just you are tired of the relationship mm. or you are tired of the person mm. entirely. Mm. Yes, because it's a thing that you can just call each other. Okay, oh, let's sit down. Oh, this is what I want to do. You just need some, uh, each other to support each other on what whatever you want to do, not that give me a break and let's give each other a break. That means maybe you have someone else. <laughs> you are just looking for any excuses to just let that guy go online. lie. Okay, thank you very much. Aww. Oh. Okay, I don't want us to assume. I understand because, like I said, personally, I would find it a big bananas if somebody came up to me and says, "Oh, they want to take a break." I think you're trying to break up with me, mm -hmm. yeah. But there's different situations, different scenarios. We have we cannot forget context and nuances, right? Yes. And for some people, they really might need a break. Yeah. Maybe the person wants to decide whether you are the one forever. Yeah. I want to take a step back to reflect on this relationship, yeah. reflect on the things that they like and don't like, and decide whether or not they want to go, you know, the long haul with you. And if they can live with that. And if they can live with that. And sometimes it might be because maybe they want you to appreciate their impact in your life yeah. and they think removing themselves from your life temporarily yeah. would make you appreciate mm -hmm. how important they are to you mm -hmm. so mm-hmm. people ask for breaks all the time we're not mm. trying to shame people um, mm. that need relationship breaks people mm-hmm. ask for breaks come back together get mm-hmm. married and some ask for breaks and they break up yeah <laughs> yeah. and i also wanted to add that if it, it also depends on the personality involved so let's even say this relationship between Captain Raleigh and Mary Gift, and mm. Mary Gift just and Captain Raleigh just comes and says, "Mary Gift, I need a break from you." So I know that it is not our usual self. So the question I want to ask it what is, okay, what exactly have I done wrong? You or, didn't give me food that last time. I didn't give you. So do you understand? I want to reflect. Okay, so how can it be better? If it's not someone who's nasty, mm. and if you know it's someone who's been kind to you all through the relationship, then yeah. you as the other partner might really want to check it because mm. there hmm. might sometimes there are just things that the other person has been saying. Please please don't do this, please exactly. don't do that. And you don't particularly pay attention and you just be like, okay, can mm. you hmm. just be on your own? Let me be on my yeah. Own. So if you're serious about serious this, then come back. Mm. So it hmm. also depends on the personality mm. involved. But don't take the break and you know go sleeping around. <laughs> <laughs> that's no, that's Shola zone. that's says she fights. <laughs> Shola walk. The black walk. No, I'm, no, I'm no. Olamide the other uh, fighter. Olamide has gone for POPO. Our compassion. So next time you hear you hear her voice, you'll be officially no longer a copper. She'll be now part of the official Nigerian employed or unemployed workforce. <laughs> <laughs> Dalakwa, you're going to say something. Okay, but I feel like there, there's still a way you can have a conversation and talk about whatever it is that you actually need a break for. Okay. Then you can reach a compromise or you reach an agreement. But if you still not feel that it is the breakup that will solve the problem, fine. Hmm. But don't try, don't don't um don't hide that taking a break and then you don't have the conversation you are meant to actually have. Yeah. Don't do okay. I actually want a break from, you. but there is a pending conversation you that actually you need, need, to, have, have mm. before you now decide. Okay, fine. I think we need to actually take a break and think things out, or we can come to a compromise and continue. Very nicely said, Dolakbo. Hello. Good evening. Good evening. My name is Paul Weaki from Hi, where are you calling us from? I'm calling from UI. Nice to have you on the show. Let's have your contribution. Yeah. yeah. Um, it depends on the way you are looking at the break. Hmm. Some people are easily distracted. Okay. Maybe hmm. in their final year, their exactly. final year, or they have an exam, hmm. they may require. Of course, there is a need to now explicitly explain the mm -hmm. Yeah. So that it may be a useful tool at that time. Okay, mm. very nicely when, said. Mm-hmm. Yeah, but when you don't explicitly explain it, you actually looking for a breakup. <laughs> <laughs> Thank you very so much. It, it, do work, yeah. Do okay. Work. Thank you. And I like the perspective you brought in as well. Yeah. I mean, what, what he used the example of students in school. Yeah. yeah. yeah, your final year of uni, you want to focus, your project is here. There's no time to be walking and strolling under the mango tree. I've you done want that. a break. <laughs> I've done that before. Says she's done that. Yeah. Yeah, so that that's understandable. That's not necessarily because the guy or the girl wants to start toasting other people on campus. It might just be they need that time, right? Yes. To, you know, focus. To themselves, focus. And when they finish, then they continue. People take breaks all the time when they go for NYSC. <laughs> we heard about that that one. Oh Lord! Ninety-nine percent of university relationships scatter during NYS eh, days <laughs> because people give themselves sabbatical. Yeah. <laughs> Hello, good evening. Hello, good evening. Hi, good evening. what's your name and where are you calling from? My name is Daniel. Hi, Daniel. Welcome on the show today, sir. Let's have your contribution. Yes, uh, uh we are talking about uh, uh, having a break and hmm. uh, in a relationship. Mm. Uh, what I see, I, I concur with uh, my brother that spoke uh, not long okay. ago. Uh, and, and, another perspective is this: How can you tell me that you want a break? When maybe the, the person is telling me that uh, maybe I'm tired of the person, hmm. as in the, that the relationship is no it's no longer as, as maybe I am uh, I have there's something that I have done that uh, the, the, that uh, the person is fed up of. Hmm. Instead of you to to you know to call me, call my attention to it, uh, and you are telling me that you need a break. Eh, that means yeah, you want uh, maybe two cars to break down then. <laughs> of course, if you, if, you want, if you, want, um, that means you want a uh, uh, you want break up. <laughs> if, you, if you break up then everything will, uh, will break down then. Hmm. Mm. Mm-hmm. Even my phone goes, my phone. Your phone will break, down. down. <laughs> everything will break down. <laughs> so, uh, okay. Uh, uh, because we both say what the breakdown of the of laptop is the is the consequence of the of the everything. Thank mm. you. Hmm. Thank yeah. you very much, sir. Thank you so much. <laughs> we appreciate you and your contribution. So people are are you know iffy about the whole concept of taking breaks in relationships, but I think Dolakbo, Shalan, and uh, um, Mary Gift have said something quite important, which is if conversations need to be had, you have Easy. to have those conversations. And after those conversations, you can now decide whether or not a break is the right option. Maybe it's a breakup, and maybe you don't need a break at all. Mm. Like somebody we know that was just overwhelmed, though, but they thought they needed a break. <laughs> Hello, good evening. Good afternoon. Hi, what's your name and where are you calling from? From. Uh, Hello. Okay, you might want to call us back, please. It is 4.36 on the clock on Fresh 105.9 FM. You're hanging with Rolake on the road show. I've got my ladies in the building, Mary Gifts here, Shala and I've got Dolakwa as well. We're taking a music break. When we come back, we'll see what calls we can take. And don't forget, we're on Twitter, so you can drop comments for us on Twitter at Fresh FM Ibadan. Techno and Kiss Daniel with this one titled Buga. Enjoy. sleep do sleep, wake up. your money, collect your money. Wake up, collect your money. 4.39 on the clock. This is Fresh 105.9 FM Ibadan. And you're chilling with Rolake on Girl Chat Tuesday. I've got Dolakbo, Shola and Mary Gift in the building. And today we're talking about taking breaks in relationships and how you see that, how you interpret it. Is it okay? Is it not okay? If you do take a break and your significant other in that break decides to see other people, would you consider that cheating? Akinola Julius on Twitter, that's at Julius Dio2 says, To me, if it's the agreement of both parties, then it shouldn't be defined then it should be defined. The reasons how long it will last must be stated, but if it is initiated by one of them, then that is a political statement and the agenda is to break up. The <laughs> other should just be wise. <laughs> thank you for your, uh-huh. <laughs> thank you for your comments. Hello, good evening. Hi, good evening. Okay, can you hear me? We can hear you loud and clear. Hello, hello, hello. Welcome on the show. Okay, you might want to call back. I don't know what's going on with the network where you are. Hello, good evening. Hi, good evening to you. What's your name and where are you calling from? Okay. Hello? You're going to have to call us back, please. And if you're calling us back, turn down the volume of your radio. We're taking one last call before we head out. Hello, good evening. Hello? Okay, I don't know what's going on with this, my caller. I can hear the noise in the background, but they're not speaking to me. Hello, good evening. Hello, good evening. Hi, what's your name and where are you calling from today? My name is Tosin. I'm calling from Leeds City University. Hi, Tosin from Leeds City. Nice to have you on the show. Let's have your contribution. Mm, my personal opinion is this. Hmm. When you are in a relationship, hmm you say you need to work things out together. Okay. I don't see, I mean, what's the break for? Enjoy your blessings. We do things together. If I have to pause, I feel bored. We think about exciting things to revive the the, the, the relationship together. Mm. mm. So nobody's going anywhere. <laughs> we die here. <laughs> Thank you very much, Tosin. Thank you so much for your contribution. We're almost out of time. Before we go, I've got another comment on Twitter from Olunranti Adigun, and it says 90% of ladies that tell guys they need a break have hidden agenda. Olunranti oh. Adigun from Houston, Texas. Thank you, Mr. Ranti from Texas. No? But how is your men that tell us too that they need break? Mm. Um, or maybe you guys have agenda without break. Mm. <laughs> We're out of time. We've got bills to pay. I want to say a massive shout out to every single person that tuned in, contributed, and those that are still blazing off my studio lines. Unfortunately, the ladies and I have to head out of the studio. And in one word, my ladies are going to say bye. bye. This is Fresh 105.9 FM. Do not go anywhere. Don't touch that dial. Fresh 105.9 FM. Invigorating. They say water no get enemy. Water is everybody's friend. But for me, <laughs> my own water is not just my paddy. No. <laughs> It's my paddy of life. Yes, my water is so cool and it goes through a seven step filtration process, making sure it's safe to drink. Ah, Aquafina Premium Drinking Water. That's my paddy of life. Your paddy of life. Stay hydrated always with Aquafina Premium Drinking Water from the makers of Pepsi. Available in over 35 countries, it's water you can always rely on. Aquafina, your paddy of life. Aquafina, your paddy of life. You don't wait for life, you go to meet life. Morning after morning, cup after cup with the stimulating aroma and rich creamy taste of Nescafe Original 3-in-1. Available at 70 naira per sachet and for every 8 sachets you buy this month, you get 1 sachet absolutely free. Start strong, finish strong. It all starts with a Nescafe. T's and C's apply. Gba ìsinmi, sọ agbára dọ̀tun kí o tọ́jú ara rẹ ní sọ́mà yìí pẹ̀lú àwọn ìrìn àjò ìsinmi tí ó dára jùlọ sí Dubai, London, Cairo, Florida tàbí àwọn ìlú ìyanu oríṣiríṣi lórí wakanow.com ìdùnnú yín ṣe pàtàkì sí wa ẹ lè kàn sí wa lórí wakanow.com tàbí kẹ̀kẹ́ lọ sí àwọn iléeṣẹ́ ìrìn àjò wa ní Bond Mall, Bodija, Ventura Mall, Shamonda àti Base One Plaza, Ring Road, Ìbàdàn. Gba ìsinmi mú ìlú tó ń wọ̀ ọ́. wákà now, jẹ́ ká lọ. Today is a good day. A good day to take a walk. A good day to reach for your goals. A good day to finish reading that book. A good day to connect with your friends while doing the things you <laughs> love. A good day to shoot your shot. <laughs> a good day to enjoy life to the fullest with Malta Guinness. Malta Guinness. Enjoy a world of good. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. All right, a very beautiful afternoon, ladies and gentlemen, all over the world. Thanks for joining us again. It is my pleasure to know that you are there listening. It is my pleasure to know that you are there watching Fresh Port, second half of this day on number one radio station in southwest Nigeria, Fresh FM 105.9. This is the frequency of champions. This is the Real Madrid of all radio stations in southwest Nigeria. My name is Bola Hall. Ola Olalere. Your radio G in the MIC, the Odogo of all sports OAPs, has reported for duty to preach the gospel to you according to the world of sport. And of course, talking about preaching the gospel to you this afternoon, we begin with transfers, the latest development on the future of Ronaldo and Manchester United. Ladies and gentlemen, according to reports we are getting from Old Trafford, Manchester United are still unsure as to whether Ronaldo will fly out with the teams for the preseason tour in Thailand and Australia. In case you still don't know, let me confirm to you the Portuguese football player Cristiano Ronaldo has until now not reported uh, back to the Covington training ground, citing family reasons, uh, which the club have accepted. He wasn't at the training center yesterday. Ronaldo did not also show up today, right there at the Covington training ground. That's talking about uh, the training center for Manchester United. Let me confirm to you the absence is coming in the wake of a possible transfer away from the Old Trafford. Don't forget, Cristiano Ronaldo, according to report, has informed the club he wants to leave if a suitable offer arrives. Ronaldo is, is absent at the United Precision Training, but of course, he has been keeping fit at Portugal's training base. That's talking about Cidade Football over the past few days. And report from multiple reliable sources states that his agent, that's talking about George Mendes, has spent the past few weeks selling Ronaldo's effects to clubs. Chelsea owner Todd Bowley is among those interested interested in signing uh, Ronaldo for Chelsea Todboli is considering a move for Ronaldo, uh, though every decision from Chelsea would break down uh, to Thomas Tuchel approvers. Report has it that Thomas Tuchel is not really convinced about Chelsea going for Cristiano Ronaldo as it might affect the existing plan for fluidity and movement in Chelsea attacks. Ladies and gentlemen, still very much with Manchester United. There is a good news. This is a good news for Eric Ten Hag and of course the rest of the Red Devils fans. Eric Ten Hag has completed his first signing as Manchester United manager. His name is Tyrone Malasia. Tyrone Malasia is the new latest signing for Manchester United. He has joined the Red Devils from Feyenoord in the Dutch Eredivisie, signing a contract until June 2026 with an option to extend for a further year. And according to Malasia, after completing the move, he says it's an incredible feeling to have joined Manchester United. This is a new chapter for me, a new league with new teammate, a tremendous manager in Eric Ten Hag leading us. Ladies and gentlemen, Sharon Malashia goes on to say that the qualities and demands of Eric Ten Hag wiping against his team at the Eredivisie, Malashia He's 22 years of age. He's a left back. And of course, a Ten Hag is a big admirer of his speed, positional awareness, high interception rate, and of course, ability to attack the space. For signing done and dusted from Manchester United, hopefully, Christian Eriksen will be the second signing for Manchester United. Don't forget, agreement in principle is in place between United and Christian Eriksen. And um, in the next couple of days, in the next couple of hours, Eriksen will undergo his medical at Manchester United. And once that is done, Eriksen will sign a three year deal with Manchester United. Ladies and gentlemen, let me confirm to you that Paris Saint Germain and Mauricio Pochettino have parted ways with OGC Nice boss. That's talking about Christopher Gautier, confirmed as his successor. Newcastle on a two-year deal. Pochettino is leaving Paris Saint-Germain despite leading the club to the French title, winning by 15 points, the largest margin of a title-winning team in the top five league. Ladies and gentlemen, he achieved uh, this particular feat under 18 months in charge as the coach of Paris Saint-Germain. It is believed that Paris Saint-Germain capitulation in the UEFA Champions League, a tournament the Qatar owners crave so much, caused Pochettino his job right there at Paris Saint Germain. Soja goal, Soja Cobb, barrack, not empty. Pochettino is out. Christopher Gaultier has stepped into the door right there at Paris Saint Germain. Remember, Gaultier led Lille to the French league on title a couple of seasons ago. And according to Christopher Gautier, I want uh, Neymar Jr. to stay with us. He is the kind of world class player all managers in the world want. But of course, if this statement is anything to go by, Neymar Jr. is staying at Paris Saint Germain because the incoming coach, Christopher Gautier, wants Neymar Jr. to continue at the club until next season. Let me confirm to you, Divock Origi has officially joined AC Milan on a free transfer transfer after many years at Liverpool. Next target for AC Milan is Akim Ziyech of Chelsea. Uh, let me confirm to you that AC Milan and Chelsea are currently locked in talks over Akim Ziyech. As a matter of fact, the talks has advanced between AC Milan and Chelsea. Nigeria defender that's talking about uh, Tyrone Ebue has joined Empoli on a two-year deal from Venezia. Don't forget, Venezia were relegated right there in the Italian Serie A. Don't we transfers. Let's celebrate tennis. Before tennis, let's go on a short commercial break. When we come back, let me confirm to you Novak Djokovic is in action. He lost the first two sets against Janik Sinner. All of these and many more. When we come back from this break, Fresh Port on Fresh FM 105.9. Madam. Customer. Give me a Risco tomato paste. See, eh, I will give you better imported tomato. Ah, mbano, otio, babu. Be like saying that people like you, the wicked our country people. You see this Risco, eh? Then take correct natural ingredients, make them. It's not made in Nigeria, like Risco tomato paste, get many benefits. It help grow our economy. Yeah. So plentiful, nyafo, nyafo. Yeah. And when you put them inside mouth, it's sweet and it dig gidigba for body. Yeah. For this special season, better deal. Buy any Erisco, Richico, or Nachico tomato paste and enjoy up to 10% awoof discount. So, start today. Buy Erisco products. Risco tomato paste. Uncle Dentist, can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use use comfort? No dear, Now, hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Everyone always says I look young and ageless, and I just smile because deep down, I know who to thank. Being with you is refreshing. <sighs> Aquafina, my dearest paddy of life. Your paddy of life. Just like Kate Henshaw, everyone needs a paddy of life so, stay hydrated and refreshed always with Aquafina Premium Drinking Water from the makers of Pepsi. Aquafina, your paddy of life. All the scores, all the news from all your favorite sports. Fresh Sports on Fresh 105.9 FM. All right, so welcome back. Fresh Port on Fresh FM, the second half of this day. 105.9 is the frequency. Fresh FM is the station. Fresh Port is the program with your Radio G. My name is Bola Hon Olalere. Let's celebrate tennis. The quarterfinal games are live at the moment. From the men's singles to the women's singles, Daniel Goffins is live with Cameron Norrie. Novak Djokovic is also live against Danik Sina. Djokovic lost the first two sets uh, before winning the third. The game is still very much ongoing. From the women's singles, let me confirm to you, Tatiana Maria is through to the semi-finals after beating Jewel Niamey 4-6, 6-2, 7-5. Tomorrow the story continues with Rafael Nadal taking on Taylor Fritz. For Nadal, he has been talking about uh, what he learned in his last match and of course the playing style of Taylor Fritz. Ladies and gentlemen, tomorrow will be the day Rafael Nadal takes on Taylor Fritz in the quarterfinals of the ongoing Wimbledon uh, let's come down to Nigeria. Breaking stories from the camp of the LMC. That's talking about the Nigeria Football League body. LMC has ordered the remaining two fixtures of the NPFL be played simultaneously across all centers due to fairness and equity in the league. This was contained in a communique issued by the chief operating officer. That's talking about Saliu Abubakar. Don't forget, uh, there are still lots to play for in the remaining two games of the NPFL. These two games is much more important to some teams than the previous 36 matches displayed. The likes of Lobby Stars, the Shooting Stars, Nether Tornadoes, Abia Warriors, Canopilas, Atlant, Dakada, not forgetting Katsina United. All of these teams are fighting relegation. And of course, don't forget, out of four teams that will be relegated, one has been confirmed that's talking about MFM, the Olukoya Boys. Of all these teams that I mentioned, three more will join MFM in the relegation pool. Ladies and gentlemen, uh, the continental slot is also up for grab. Just one slot is available to whoever finishes third amongst Remo Stars, Pro United, Enugu Rangers, Ayimba International, Sunshine Stars, and not forgetting the reigning champions. Okay, not the reigning champions actually, David. Uh, that's talking about Aqua United after beating I mean, they were beating Blue Black a couple of uh, weeks ago in the NPFL. Uh, don't forget, at some point uh, this particular season, uh, they lost their title winning coach. Uh, that's talking about Kennedy Buboyi, uh, the sign uh, Coach Ayodeji Ayeni. But of course, it wasn't meant to be. They're still fighting for a continental slot after beating Nigeria yesterday in the match day one of the WAFCON Group C. The Banyana, Banyana of South Africa coach that's talking about Desiree Ellis says his team's next target is to win their first WAFCON title. That's talking about the Women's Africa Cup of Nations title. Don't forget, South Africa in the history of the nation, they are yet to lift the outcome title. I'm talking about uh, South African ladies, uh, they are yet to lift uh, the outcome title. But of course, the coach of the Super Falcons, around world Waldron, following the 2 1 loss to South Africa, admits the game was a very tough one for the players. And a two minute lapse in the defense cost them the game. He believes the team will bounce back against Botswana on Thursday. And should the Falcons once again fail South Africa, they will be able to beat them, knowing that what works for them is the counter attacking program Flores. Time to leave the studio. 15 minutes, almost gone like 15 seconds. On behalf of my studio manager, engineer Femi Alabi, big thanks to my producer Kenny Ogumi Loro. Of course, he will be here tomorrow morning, 8 o'clock on the AM side to celebrate the latest and the biggest news making the rounds in the world of sports. My name is Bola Hon. Olalere. Thank you so much. I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. kan wà tí gbogbo obìnrin máa ń ní tí wọ́n bá ti di abiyamọ tí ọmọ tí ẹbí rẹ̀ bá nírora torí bá ń fọ́ wọn ṣebí jáfara léwu abiyamọ kì í fi ìgbà ìrora falẹ̀ pẹ̀lú M&B paracetamol tó yára pa tíkì ìgbàlọ́kábọ̀ oníkóró fún àgbàlagbà àti olómi tó ládùn ọ̀pọ̀ òyìnbó fún àwọn ọmọdé yóò lé ẹ̀fọ́rí àti ara ríro jìnnà sí ẹbí rẹ̀. M&B kàti ń perégedé ó lé ní àádọ́rin ọdún òun ni àwọn obìnrin tó rínú ròde fi ọkàn tán fún ẹ̀fọ́rí àti ìrora ní ìwé àlọ́ rámirámi làárí pupa ìyẹn M&B paracetamol tí ìrora kò bá lọ lẹ́yìn ọjọ́ méjì rí dókítà rẹ̀ M&B paracetamol ìrora kò lè dá ọ dúró. ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. tí rain on the mix. àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé táwọn jẹ́ ní ọmọ òun padà ẹni tí wọ́n fọwọ́ sọ́ra pé wọ́n mọ́ wa nù. alábí ọjọ́ yẹn máa rí o Pasuma tí bọ́lá tí wọ́n ti rò pé pé kí ni kò lè bá wọn jẹ́ ní ọmọ òun padà ẹni táyé fọwọ́ sọ́ra pé ọmọ wa ni. gbogbo ọgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀rẹ̀ o kọ́kọ́ gbòòrò àti lè dìde wá ní ìṣòro o lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ìyàn ọmọ tó ń sọ bó tẹ̀ tí gángan rárá òpin kò dì ó jẹ́ tí gánàrà òpin bó ti bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àkúni kó tó di kọ́ba mi kó forúkọ rò mí ò wá sí wò lọ́lá bá dé lórúkọ mi ìbá fún káyọ̀ o. alábí ọjọ́ yẹn máa rẹ bàbá sùnmọ́ tí bàbá tí wọ́n ti rò pé pé kí kò lè bá wọn jẹ́ nìyẹn padà lẹ́ni táyé bá wọn sọ̀rọ̀ ọmọ wa ni. tún wo àná láti gbà dákan wá bí ẹni òsì oníjọun lẹ́nu òní tó ń jẹ gbádùn kọ́kọ́ jẹ kóró. kára tó ń sùn ní gúúsù kan sùn gbàgbọ́ kiri tráfíkì ayé ti gbé mi pàṣọ tí mo mọ̀ o báyé mo wà bọ́rùn mo wà kò yé mi aláyé gan ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ ẹ̀ o láti lẹ̀ o ẹ̀mú mẹ́ta ló fi fi hàn mí o tó yé mi má sáré o má dẹ́ dúró má jàpọ̀ o mọ́ ní making machine o láyé mi ẹni àrùn pípa padà dẹni tó ń gbà iyo. ayé ń péjọ bí èèrà fún ògo tó dé o. alábí ọjọ́ yẹn máa rẹ o. alábí ọjọ́ yẹn máa bá àyè bàbá máa rà. ṣùgbọ́n àti wọn tí ó pé kí ni kò lè bá wọn jẹ́ níyàn mẹ́ta tí wọ́n fi wọ̀n mí lóbìrè mi ò dúró sójú kan bá a sọ láti lẹ̀ o mi ò sáré mi lásàájú mo tún ṣọ́ra mi ò jẹ̀ dáàtú kọ́ bá ilẹ̀ àgbọ̀nà o ọ̀nà ẹ̀rà yọ sí mi pàṣọ lọ́jọ́ kan ọmọ ìyá mi má dẹ́ dúró má jà kan má sáré lásàájú tó bá fẹ́ gbá wọn tún pẹ̀lú wọn sì ní o máa bẹ̀rù o. má sọ pé bẹ̀rù kó tún ọjà ṣá pàtàkì jùlọ má lérò wí kó dìbò àsìkò tó wọn lọ́hùn ìtẹ́ lánàá kóde o. alábí ọjọ́ yẹn máa yọ ọ̀pẹ́ bá bá ní àmì rọ̀ fún mi pé kí ni kò lè bá wọn jẹ́ ní ọ̀pá o. àjà kan má sáré àṣàjù láyé o. má dúró má jà kan má sáré àṣàjù láyé. èèyàn mi báyé ò ní kòrò ẹ̀dá lè jà dùn wọn lá. kórì ẹ bá sùn wọn má pamọ́ káwọn ẹ tó jà dùn. kan náà nínú ẹ̀ bá ń jò fíjó nǹkan màlúù tọ́ o. má dúró má jà má ṣe bí tó kù sínú èèyàn mi má ṣe bí tó kù sínú kàkà tó tọ́jú ẹ̀rù. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. mo ti mọ mo ti mọ yẹ o èmi. a ti máa ṣe ayé ìsílé yẹ ká. lórí social media òun ló tún bọ̀ ń kó bá wa <laughs> ibi tó bá wa Ah ibi tó bá wa dé pààrọ̀ láyé ah, kí ló ń sọ yìí ah! hmm. gbìyànjú bá ní àkíkà mi irú ọlọ́run rí send text message mi irú ọlọ́run rí n tójú wa lójú ń rí ọmọ ọmọ rí ẹ̀ka send friend request síra yín ọba bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ bó o ní o ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní wọ̀. ẹ dẹ̀ máa wo àwọn gbogbo àwọn sisi tẹ̀ ń wò lórí íńtánẹ́ẹ̀tì packaging ni most of them tẹ́ bá rí wọn real life kò bá o. eré pẹ̀láṣọ òbúra kò bá kò bá. Ah, mo gbọ́ láyé ká o hmm. bá ń bá sọ̀rọ̀ fẹ́ láàrin ọjọ́ mẹ́ta ọjọ́ òun rẹ̀ bára yín sọ̀rọ̀ ó ti ń di my eh, love my baby my love my sweetheart ìfẹ́ mi ayọ̀ mi tí o mọ̀ kí wọ́n gbé ọ ní mugun ni. lẹ́nu ọjọ́ wo sọ́jọ́ wo. ọwọ́ á ní Ìlọrin lòún ń gbé ọ̀rẹ́ wa wà ń bàdàn send owó mọ́tò sí mọ́tò ń pàtíkè. pé dànù. bàbá send twenty thousand sí láti Ìlọrin wá twenty thousand mo rò pé òun náà ẹsẹ̀ jẹ́ owó kan lọ́wọ́ ti múra ló ti lo àgbo lẹ̀. Ah, ah. ó ti lo àgbo. ó ti lo àgbo pé kò sí ni tí yẹn náà ti bá a sọ̀rọ̀ pé ah, tóun bá dé o hmm. òun sùn mọ́júmọ́ ni o kìnìkan kìnìkan o o ti múra bí ẹwà èdè ṣe ó máa múra. o ti múra o ti dira ọgá ẹ tiẹ ọgá ẹ tiẹ o dira tán. ó múra tán yanyan. ìyẹn kúrò nílọrin gbò dógbòmọ̀ṣọ́ ó pè ó pè é hello hello díà hello díà mo ló wà ṣùsùmọ̀ ká <laughs> ẹ ń bá ń retí obìnrin báwọn yóò mọ̀ lọ yóò mọ̀ bọ̀ bí ilẹ̀kẹ̀ di hello mo ló mo ti dógbòmọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ apá mo lógbòmọ̀ṣọ́ ah, ah mo sábà pa ti dógbòmọ̀ṣọ́ ṣá ah, ok tó bá ti dé ọ̀yọ́ kó kó kó pè mí n gbò wò Ògbómọ̀ṣọ́ sọ̀yọ́ pé ah, ó yẹ kó ti débẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní pé hello ló di kọ̀ wọlé hello ló di kọ̀ wọlé hello kọ̀ wọlé ah, wọ lọ́hùn. eru ah, kìlà lè báyìí. yọọ ma rìn kiri yọọ ma lọ yọọ ma bọ. ní lọ ní bọ ní lọ ní bọ. kí ni ìgbéra dìrìn tó sì lò. ìyẹn ti bẹ̀rẹ̀ sí ní tọ́ ara lọ́nlọ́ bẹ́ẹ̀ làwọn yẹn ṣe rasheed sí nǹkan kan ó ní kò sí kò sí ah, nǹkan kan ò ṣe sọ síta dákun yá mi ń fóònù ẹ. ọmọ fọwọ́ lorokún bẹ́ẹ̀ náà lọ́mọ pàtẹ́wọ́ ọmọ fọwọ́ mm, nujú ọmọ fọwọ́ bọ́jú. ọwọ́ pẹ́ nìkan yá mi ń fóònù ẹ mo fẹ́ fi dá ẹ nọ́mbà yìí ọkàn ẹ ni pé wọ́n bá a nọ́mbà òun ọba tún pè ìyẹn tún ṣe kọ́ wọlé ẹ̀ẹ̀kan náà bá kàn rí text message ni lady yẹn lọ send message. kí ló sọ. ó láwọn lásìdẹ̀ntì gbà táwọn dọ̀yọ̀ Ah. ó ní gbogbo àwọn làwọn kú. <laughs> so òkú ló send text message. wọ́n tó bá dàbí rán kó mọ̀ bọ̀ ní kó mọ̀ ní usage bó ṣe wá rí kó wá wò. ó ló wọ green. kó wá wò nínú mọ́ṣúárì. Thank <laughs> you. Oh bàtà ọ́fíìsì mi wà ní ring road ọ́fíìsì mi wà ní ring road ọmọ ṣe o. ọ̀rẹ́ mi kankan má dárúkọ ẹ̀ olóhùn retí ọmọ kan oníbọ̀tà Yínká jọ mo fẹ́ kó bá mi sort out má worry tí a bá àwa ti play dé o máa o máa settle mi. ìwọ ló yá lówó. ẹ kí n yá lówó kí ni kí ló fẹ́ fi play ó ní ọmọ yẹn a ti bá rí ọmọ yẹn gbà ó jìnnà tán. ó dúró dáadáa mo bá fi fọ́tò ẹ̀ hàn mi. níwọ náà bá wo. mo bá wo fọ́tò ẹ̀. ìgbà yẹn ni fóònù ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ah ṣé fóònù ṣá no ayé yahoo mail ayé yahoo mail yahoo mail ni inú mail ló ti inú ibẹ̀ yahoo mail ni ó wá lọ print ẹ̀ jáde ọmọ ilé ìfàyìn lóòótọ́ ó ga o wá ní Ìlọrin ló ti ń bọ̀. Ìlọrin ṣáà ni gbogbo wọn ti mọ̀ ń bọ̀. ó wá ní òun máa wọ plane wá sí Ìbàdàn ni ah! torí ó ní tóun bá fẹ́ wá sí Ìbàdàn òun kì í fẹ́ lọ by road. Ah! èló wá ní ó ní overland ìgbà yẹn mo kọ́kọ́ máa gbọ́ overland rí láyé mi overland overland èló ni jẹ́ twenty three thousand àbí nǹkan kan. Eh! nígbà náà nígbà náà. Ah! owó gidi mọ ni. owó gidi twenty three thousand. twenty three thousand bá bá kó fún pé tá a bá ti play dé ní weekend. kó bá ń kó nǹkan mi o. ní màá yọ nù ṣíà ẹ. ah ok ah o ti mọ̀ pé o ti yé mi o ti yé mi o ti yé mi báyìí o ti yé mi. tó bá ní tóun bá ti láǹdì o ṣé màá wá gbé òun ní wòrò ah ah kò sí wàhálà èmi àti aláyé làbá làbá mú làbá kọrí sí wòrò. oh my god a pè é pè é pè é pè é pè é pè é. fóònù ọba lọ mọ fóònù ọba lọ mọ kókòdà ẹ̀kọ́ náà ló bá pè padà a ti wà ní Iwo Road níbo ló wá wà ó ní àwọn ní urgent landing níbo ó ní níwọn primary school kan làwọn láǹdì sí níbo ó ní ní fìdítì ha Ọlọ́run. well well done ẹ láǹdì kò ní dáa fún sátani. aeroplane lands ní primary school kan ní fìdítì helicopter helicopter kọ overland. <laughs> mọ̀ pé mo tún gọ̀ mo ní bóyá torí nǹkan tán ṣe ń pè lova land nìyẹn pé ah. ó lè land sí ah. anywhere. àrè ah. tí tí tí tí tí tí tí tí. oh ẹyẹ ń pa irọ́ ní ayé yóò believe pé ọmọ yẹn ò dé bá àárí ọmọ yẹn di èní. ẹ rí i. ẹ rí i ẹ rí i ìsirà pàdé ẹ lójú oorun owó yẹn ló dùn èmi owó yẹn ló dùn ìgbà ayé tẹ ìgbà téèyàn ń wọ báǹkì lọ sẹ́ǹdì owó ni tó gbà tẹ́ láì. Eh, láyé ìgbà kò tí ì ti eh, transfer kò tí ì ti transfer ayé ìgbà tí wàá wọ báǹkì tí wàá fìlì fọ́ọ̀mù. nǹkan kan sáà ni ó pọ̀ ọmọkùnrin ah, eh, kó lóun ṣàánú. ṣé orí yẹn tí tiktok fẹ́ tiẹ̀ fẹ́ dálẹ̀ báyìí. Ah. ọ̀rọ̀ tiktok àti sùúrù sórí instagram tẹ̀ tún bẹ́tà facebook ah. tẹ̀ tún sàn ṣé wàá rí tiktok yẹn téèyàn ò bá dán wèrè wò àbí kó rìn ní hòhò o lè rẹni wò wọ o ní ní followers o lè rẹni wò wọ ṣùgbọ́n tó bá ti rẹni tí ó lè rìn hòhò dáadáa. tó lè tó lè bu ògiri so tí ó gba ògiri mú. alan create content. kọ bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní mọ kọ mọ sí kankan wò màá sá bẹ̀rẹ̀ sí ní dánwò rẹ̀ wò o ní follower lọmọ kan bá bú sẹ́kún òun àti bàbá ẹ̀ bàbá ìwà mórí ẹ̀ mọ́ra ní nbẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní tiktok why are you doing this to me. kílódé kílódé ó ní àwọn tí content wọn gan ò fine tó tètè òun. ó ní followers ó ní followers why are you doing this to me. ó ní upgrade me now <laughs> upgrade me ọmọ sunkún gidi ni ṣé wọ́n ti ń sanwó lórí ìkíní lẹ́nìkan wá ni wọ́n ti ń sanwó pé ó ní bí wọ́n ṣe ń ṣe tí wọ́n fi ń gbó nínú wọ́ndà ìní wèrè orí ẹ̀ ṣe pọ̀ tó báyìí. ó ti ń jáwó. àwọn ló ti ń jáwó dọ́là náà sì fi ń sanwó. kí ni mo lè máa ṣe ń bẹ̀ o. tó bá ti rẹ́dí àti máa bọ́ sọ. lọ́wọ́ lè kiri ewédú lọ́bẹ̀. kò lè ta. bẹ́ẹ̀ ni kò lè ta. lè wédú o. tàbí kí wọn náà máa pa ẹ á jọ sẹ́bi ara wa lẹ́nu. irọ́ ìwà àtẹ̀gbẹ́ jọ mọ́ngòrò pa ara èmi ti ń tà wọn ọ̀gá ti ń ọmọ wọlé tiktok. bá ti ń bọ̀ báyìí kí ló dé kí ni problem ẹ. ọ̀gá o tún ti ń ta màlúù báyìí. mo ti ta màlúù mo ti ta gbogbo o ti ní iṣẹ́ kan kò dúró ní pé kéèyàn mú iṣẹ́ kú iṣẹ́ ní. so àgbọ̀dún wà nílẹ̀ báyìí. àìwò ah, mo ti sọ fún ọ̀gá ní sí. èló ni fiali used. <laughs> ọ̀gá kò sí fiali used ah, màlúù ah, o gbọ́dọ̀ wa o. eléyìí tí máa ń sọ. olú kò ta wọlé. ọmọ kẹ fatini latọ́ bá kọ ayéfẹ́lẹ́ sí màlúù tí ẹ̀yìn ẹ̀ bá gbàgbà ọ̀nà máa fi rọ òkú tó dàgbà. <laughs> my days. Ọlọ́run ìrìn àjò ìrìn àjò wa nírọ̀lẹ́ ìjìn jẹ ó jìn jẹ ìjà tètè kára màá jẹ. dáàdi mi tẹ̀ di dáàdi mi ti promise pé ilé yàtọ̀ wọ́n ti promise pé ilé yàtọ̀ wà fún mi lọ́fẹ̀ẹ́. ta ni. dáàdi mi. ṣé ni. my my blood father wọ́n ní láti. yorùbá ọlọ́jùkú father. bẹ́ẹ̀ ni láti gbági. ẹ eh? bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bí òye láti òye. láti ṣe kí ni. ilé yàtọ̀. ilé yàtọ̀. ó ń tọ̀ ni. ilé yàtọ̀ léyàtọ̀. wọ́n promise mi yẹ wọ́n ní bòbò ni mo gbà ní school pé orí mi pé oní gbogbo àwọn kílẹ̀ pé orí mi ló sa parapara jù pé wọ́n á promise pé ilé yàtọ̀. kí ló ṣe ahọ́n ẹ. kò sí nǹkan tó sa wọ́n mú. ó ṣe wú báyìí. Ah, kò bá dùn lọ́sọ ní bèlúbèlú ni. ó wà nínú ah, bọ̀ mo lọ mìírí mo tún. Ah, ó tún kọjá de. bìrìbìrì ẹ̀ bọ̀ mí o ìwé ìjìnlẹ̀ náà. mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni ó mọ̀ fí ilẹ̀ náà ní borí tí a bá ti ń tó àsìkò òtútù báyìí oríṣiríṣi àìsàn díẹ̀ díẹ̀ lèèyàn máa rí. ìgbà mi àwọn malaria tí ò ní lọ bọ̀rọ̀. èyí tó wá burú jù ń bẹ̀ ni pé. mi ò mọ wá lọ́wọ́ ọ̀rọ̀ lẹ. ó ń spread ó tètè máa ń spread ẹni bá ti ní kàtà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín ẹ lo nose mask. nítorí mm-hmm. ibi kàtà ló ti máa bẹ̀rẹ̀ tó bá ti ṣe díẹ̀ sí ọ̀nà fún abẹ́rẹ́ sí ní yún yín. bí ìgbà tẹ́fẹ́ ní cough. tẹ́fẹ́ ní cough tó bá ti ṣe díẹ̀ sí ẹ rí i pé ó ti ń rẹ̀ yín díẹ̀ díẹ̀. inú la ti ń sọ̀rọ̀ o. iye òbí ni kẹ́ o. kẹ́ yín ká o. òpó last week báyìí ó kó sínú hanu ni tá a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sí àìbọ ẹnu ẹ̀yìn náà nìkan. náà ní kíni hmm? o ṣe wá jẹ́ mi lọ kọ́kọ́ tọ́ka sí bẹ́ẹ̀ àjọ sí kíni. tí tí obìnrin ló tiẹ̀ bà wálé rí sí wọn máa ah, bí ẹran o ṣe o ah, o ṣe o bí ó bá jẹ́ híha yẹn nìkan ni ìbásàn lọ́jọ́ monday nígbà tó parí program. dábì àwọn dúbí ẹlẹ́gẹ̀ mi o. dunu ṣe ayefẹ ló dún báyẹn. no kata ni. ṣé kata ayefẹ dun dun ṣẹ́gun dun dun dun dun dun dun ṣé àkàntàn ti ti rí ẹ bí nǹkan náà àdáàdì ẹ̀ tiẹ̀ lérí lérí kankan ó yẹ ká dùn mọ̀ pé èèmọ ń ṣe. dúnà dúnà dúnà wéwé èmi ni mò ń dún bí ẹlẹ́dẹ̀ báwo nígbà tó dé kàtá dún dún báwo mo ṣe dún báwo mo ṣe dún báwo mo ṣe dún. kò nílò máa kúrò níbí. <laughs> nígbà tí mo ah. gbọ́ nígbà pati buka ó dùn ọ̀ pé kàtà mú yín ká kàtà mú títí àwọn ọ̀bẹ tó láwọn fẹ́ gba microphone lọ́wọ́ ẹ̀ náà kó mọ bá kọrin lọ. ọjọ́ bẹ́ẹ̀ tí kàtà tí kò bọ́ yín di kúkúrúkú ọjọ́ yẹn mo bọ́ kúkúrúkú iyob. kàtà mi ò rí bẹ́ẹ̀ àjọ sọ báyìí kàtà mi ò rí bẹ́ẹ̀ kàtà tiẹ̀ ló sì burú jù bí ìgbà wọn pẹran kalẹ̀ ni ti ti ìgbà tí kò kà ní kàtà mi fẹ́ ah. wọ studio yìí mi ìfẹ́ wọ kánípa kánípẹ́ ni tó ń lo microphone ni màá fún ní leaf straight ni. odidi ìgbàjá kan. ìgbàjá ni. ní fi ń gbé imú. nígbà tí fi dánwó ọ̀rọ̀ lẹ̀ àjọṣe sunday glory melody ìgbàjá rẹ ti mẹ́mọ̀ kan mi. ẹ mọ̀ pé kàtà páyé ló burú jù. lẹ́nu ẹ. náà náà nígbà tẹ sọ̀rọ̀ pa kókà mi kàtà páyé ló burú jù. lẹ́nu ẹ ìwọ ọmọ yìí yóò lọ gbádùn àlá bóyá títí àwọn ọ̀la bóyá kí lè tó wọ́n. o ò lè gbádùn mọ́ ah, ah. inú jẹ́gẹ́dẹ́ ò lè dùn sí ẹ fún nǹkan tó ń sọ yìí o. nù mo mo mọ pé jẹ́gẹ́dẹ́ náà mọ̀ pé wọn náà wà lára wọn. lára àwọn wo. kàkà tí kàtà bá mú ah, tó bá mú jẹ́gẹ́dẹ́ kàtà apá yìí lòun òun ló burú dùn. àti fresh life fọ́ọ̀sì rẹ̀ ò ní jáde wá. bó ni wọ́n ṣe ń mí. báwọn ti máa ń rọ láì <laughs> aláì ah! boy is sick. miss call boy sick. ẹni èmi àti ah! tí yorùbá bá sọ pé irú ìró ni borun. irú ọ̀rọ̀ irú ọ̀rọ̀ ìró ni borun. tàbí kán ni irú ahun ní ra he. irú ẹni bí ahun ní ra he. ẹ̀yin méjèèjì báyìí yẹ ah, ká fún yín ọjẹ ati wa comfortable eh. combination yẹn ọwọ ajẹ a ok ah, combination yẹn mad. so bọ sickness tiẹ ọtí kọjú tẹmí lọ èmi tí ma fi ọlọtọ lọ ma ti dúpẹ́ pé ah, àṣemọtiri èèyàn tó jẹ pé mo bẹ ta. ta lọ bẹ ta. mo bẹ ta yẹn dàwọn ká. o bẹ ta bọ́dún. ọlọ́run nípa ọlọ́run àlọ́ babalọ́lá fún mi kílódé. ó ń tèmi lẹ́yìn owó ẹ̀bùkà àwọn somi gbé ń bẹ̀ ni adọ́lọ́bẹ̀ adọ́lọ́gbàdúrà ni omi ni wọ́n sì gbé o. so ó ṣi omi gbé ni. ọ̀gá náà ń wọ́ta ìkárí o wọ́tà omi wo nine water nine naira kan. ṣé kọlọ́bùrù kọ́ ni jẹ́rí kan àti tẹ̀gbẹ́ lọ. níbi yóò kárí máa wọ. ẹ̀jẹ̀ lè gbé wáìtì wálé. dùnà ṣe ẹyin méjèèjì. ẹ̀nà blu ni tiwọn ìṣẹ́gun ni wọ́n bá lọ. kí ni ìwọ bá lọ. àánú lèmi bá lọ ń bẹ̀rẹ̀. ó gbógun ológun. àwọn gbógun wọn bí wọn gbé sa ogun wálé ni. ọ̀gá nami nami carry in water he carry my water ẹ ṣe omi gbé kí ni kí ni oh, wọ́n. o bá àánú. wòlíì wòlíì ẹ wòlíì ẹ tìkáyà rẹ ọlọ́run ní fọwọ́n lódùn rẹ o má yẹn rí náà wọ́n ti rí náà tí báyìí wọ́n rí sí mọ́lá wọn ní ẹ̀gbọ́n yẹn bá sọ̀rọ̀ ó ti gbógun ológun o náà mo ti sọ lé pé ogun ológun ni wọ́n gbé. dona ogun tí wọ́n bá wá síbẹ̀ ogun wo ni. ogun tèmi gbé lọ́bẹ̀ pé ogun pé àràánú pé kí n ráàánú. <laughs> ogun ogun ọ̀dẹ̀ gómi white jẹ́ríkà white mo gbé ogun èwo lòún gbé. ogun táwọn gbé lọ ni pé ipò táwọn wà yóò táwọn lọ́rùn. ó fẹ́ jọ àánú ọ̀gá náà lẹ́jọ́ omi yín papọ̀. ọ̀gá was saying the same thing na the same problem we eh. dey tell God but na from na session na the way wey dey tell God na him or God never hear am eh. na me go to heaven tell God say báyìí ni nǹkan tó fẹ́ o. ó kí wọ́n ló bá sọ. ìwọ ló bá sọ bá sọ bá sọ. ẹ ẹ na. jáde ti ka jẹ́wọ́ memory memory card tí wọ́n ní virus ó ń kọ question mark fún ta gbé lọ́dọ̀ ẹ̀yìn memory ẹ ni o memory ẹ n kọ question mark ọgá àbò ti lọọkì ẹ. ẹ bá wo ẹyin ojú wọn dáadáa tẹ bá fojú inú ẹ ẹ di question mark yẹn lójú wọn. ọgá sọlẹ mm-hmm. dẹmu lọ kílẹ yẹn lè jẹ tí o ní tẹgànà. ọlá Ọlọ́run ni. ẹhẹ what did I tell you asẹ́nà bàbá jìn kò sà ǹtẹ́ ẹ̀ máa jẹ tí o ní ta. màá gbọ́ ọlá olúwa nìyẹn jẹ́. ẹhẹ wọ́n ti nà tọ́ ìjọba Ọlọ́run má jẹ bàbá jìngùsà fọmọlọmọ lẹ̀ ẹ ọ̀rọ̀ tó ń sọ òye mi o. n kò tún náà lọ sọ pọlá ok kí là ń jẹ tí ò tán. bẹ́ẹ̀ni ọlọ olúwa ok ẹlẹ flexi kí là ń jẹ tí ò kì í tán. bẹ́ẹ̀ni oh àtijọ́ tí mo ti gbé gálọ̀ yẹn ọ̀gá tí mo ti gbé gálọ̀ yẹn ọ̀gá ẹ̀ mo ti ń jẹ láolúwa ẹ̀gbọ́n ẹ̀ tiẹ̀ lójú ti àwọn aráalé ń wò yín wọ́n wò yín. ó tó ibi tẹ́ bá dé o tó. Ah. ta o lójú tì náà yìí méjèèjì. ní ó ní ọ̀gá. ọmọ ẹ̀gbọ́n fi ti kó bá tèmi ní ẹ̀kọ́ mi jọ. ibi tó sì mí dé mi ò mọ kọ́ mọ lè dé fẹ́ o <laughs> mọ yín ọ lè kó o. onílé ẹ̀kúlé. ó mọ kó lè dé Ifẹ̀ <laughs> kò lè dé kó mọ yín ọ lè kó o. èrò ọ̀nà ẹ̀ ńlẹ́ láyínká lèmi jẹ́ mo bóde kí n má bàa ṣe lẹ́tọ́ torí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn tòun ti ọ̀sẹ́ ẹ̀rẹ̀rìndínlógún tàfi dálẹ̀ oòdùà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jẹjọ́njọ́ pẹ́tẹ́ ọwọ́ ìbà tí èdè àtẹlẹdẹsẹ̀ ìbà rí eré òní kójọ máa wọ̀ wálé wà tata. ọláyínká ayéfẹ́lẹ́ lórúkọ tèmi ń jẹ́ ìlú jùmọ̀ká ti wáyé ń pèlẹ́ nìkan ṣọ jagunlabi ti ń paralẹ́ bí ẹni ń parọ́ wọn. dírà ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn owó bàbá mẹ́ta mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín mo dé pẹ̀lú òun mi tí mo fi ń gba yìí lọ́wọ́ yín ẹ káàbọ̀ lákọ̀tún hmm. lórí ètò yín ètò wa let's hmm, talk about it àjọrò la pé ọlọ́run ògo ni fowókọ rẹ ọba tó tóbi tẹ́nìkan tóbi tó kábíyèsí ọlọ́run ọlọ́run ògo ni fowókọ rẹ àrí ìró àlá tí ń gbénu ọ̀run pàṣẹ ọlọ́run ògo ni fowókọ rẹ ó sílẹ̀ kò sẹ́ni tó lọ mọ́ lọ́wọ́ a tún tilẹ̀ kò kò sẹ́ni tí ó béèrè àgádágodo lọ́wọ́ ẹ̀ ohun tó bá wù ló ń ṣe láàkó tó wù ó wá ṣe kinní kan fún gbogbo ẹ̀dá ó fi ọ̀la pamọ́ fún wa ah. ó ní ká máa wá káàkiri lára tó fi fẹ́ lánàá mm. oh ẹni tí ó padà wá dolówó mm. ó lè kọ́kọ́ tálákà mm. kó yí èkúté ṣọ́ọ̀ṣì kódà kan gba ní gbólóhùn eh. káwọn àná sọ̀rọ̀ òdì sí ah, ah. bẹ́ẹ̀ orí ọ̀la sí ni ọlọ́run tó fi pamọ́ nù ẹlòmíì sì kẹ̀dẹ̀ rèé kò ní tètè dàgbà náà kò ní dàgbà mm-hmm. ṣùgbọ́n ṣùgbọ́n ìgbéra rẹ̀ yóò kọ́kọ́ gbọ́mọ jọyàn lójú mhm. ọlọ́run tó fi pamọ́ náà ni mm. wọ́n á ní ṣe bó ṣe wá bẹ̀rẹ̀ dáadáa wọn mm. ṣó yẹ kẹ́mi rẹ̀ kúrú lójijì ni. Ah ntọ́lọ́hún fi ń fẹ́ lánàá ọ̀la ló fi pamọ́ fún gbogbo ẹ̀dá ó sì ń ṣe tó wù fẹ́ ni ó wù mm. kò wá sẹ́ni tó lè bí léèrè bẹ́ẹ̀ ni kò ṣeé bù sùn ojú ẹ̀ rí gbogbo ayé mm. àmọ́ gbogbo ojú ò rí mm. òun nìkan ni ò farati nǹkan kan gbogbo nǹkan sì farati látijọ́ táyé ti dáyé ni mo ti ń béèrè lọ́wọ́ olódùmarè pé blọọkù wo ló fi mú ayé gangan ah, òpó wo ló gbé sánmà dúró bó o ló ṣe ṣọ̀rọ̀ lẹ̀ tilẹ̀ tẹ́rẹ̀rẹ̀ nìkan mm. tó bá wo bókun ṣe ń bọ sánmọ̀ lọ́wọ́ yóò tún mọ bò pé ah, ah, ah. ọlọ́run mọ̀ lágbára gan òkun wá ń jẹra rẹ̀ mọ́lẹ̀ lójoojúmọ́ ọ̀sà sì dákẹ́ nítorí rẹ̀ ọlọ́run ni ọ́ o o kì í ṣe èèyàn n tó bá lóun ó ṣe yóò ṣe àákò tí ó ṣe nìkan ní fi ń pamọ́ ní tó bá lóun dé ó dé tó bá ní kò dé kò dé àìdé rẹ̀ hmm. òun nìjáyà hmm. tó bá dé tán yìí kààyà ni ọba tí ń ṣoore kààyàn láyà dùgbẹ̀dùgbẹ̀ ọ̀run jìbìnìbí àtẹ ẹlẹ́kẹ̀ jìbìnìbí àtẹ àkún òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ hmm. afúnni lọ́rọ̀ sọ lójú abínú ẹni adúró ti ni nígbà lẹ́ẹ̀ bá rọ́ afẹ́yìnkùn yẹn nígbà tí lè bá ń pò yìí ayé ni kó tán kó tán ọlọ́run ló kù kótọ́kótọ́ lajẹ́ ayé ńlá mi ó kù ó kù nìbọn mm-hmm. tó lódùmarè ń ró ohun tó fi ń jọ́lọ́run òye wòlíì bẹ́ẹ̀ ni kò yé àfa kankan mm-hmm. òun ló fàṣẹ sáré ewé àti egbò bọ́mọ aráyé bá mú ewé àti egbò mọ́ra wọn eh. àṣẹ a sì dáhùn lára tó bá tún wá wù nígbà míì mm. alóhùn kàṣẹ tó wà lára ewé àti egbò kúrò mm-hmm. wọn á padà sọ pé ewé sunko wọn nìkan ló kì í sunko mm. mo ti gbọ́ pa ex governor rí ex president wa mm. ẹni tó jẹ́ ex senate náà wa àmọ́ ex oh god rí ìwọ nìkan láti bẹ̀rẹ̀ dópin ìbẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ ó tó bẹ̀rẹ̀ hmm. òpin kópin ó tó dé òpin lẹ́yìn ìgbà tó pin bá pin tán nígbà ah, ah. tí pin bá pin onímọ̀ ṣì wà nígbà tí ò bá sáyé mọ́ ayérayé ṣì wà ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ìjìnlẹ̀ tó ń fọ́ ilé ikú tìpìlẹ̀ tìpìlẹ̀ ah, ìjìnlẹ̀ tí ń ba gbogbo ìmùlẹ̀ jẹ́ ìmùlẹ̀ pọ̀ lọ rẹpẹtẹ láyé àmọ́ ìjìnlẹ̀ ní tayérayé òun ló mú ìmùlẹ̀ mọ́lẹ̀ hmm. ọlọ́run ògo ni fọkọ rẹ o àbájọ hmm. tó kun firi tó sá tí jọ́dánì tó padà sẹ́yìn tó kè lánàá fi ń fò bí àgbò òkè kékèké bí ọ̀dà àgùtàn abájọ tilẹ̀ fi ń wárìrì níwájú ìwọ ọlọ́run olódùmarè àìkú tí ò lè kú ni àìsà tí kì í sá ni kò tí kò dípẹ̀tà kò pinyìnkì bẹ́ẹ̀ ni mm. kò sì tún wá parada ah, ah. ojú kan náà ló wà gbogbo àwọn àgbààgbà sì ń forí balẹ̀ fún wòmí mm. mo ti béèrè rí pé kí ló dé tágbà àgbààgbà mẹ́rìnlélógún fi ń mm. forí nígbà gbogbo àwọn tó nímọ̀ wá sọ pé ah, ẹni tó wà lórí ìtẹ́ tí wọn ò rí tó ń ṣiṣẹ́ rírì wọn eh. ń pàràwọ̀ ní gbogbo ìgbà ni àwọ̀ rẹ̀ ń yípadà tó bá ti forí balẹ̀ pé mímọ́ mímọ́ ọlọ́run fọlọ́run olódùmarè kan tó gbórí sókè láyìíká àwọ̀ rẹ̀ tó ti yí padà ah, ah. wá tún forí balẹ̀ mímọ́ mímọ́ ọlọ́run olódùmarè bẹ́ẹ̀ ni hmm. kò sóhun níbi tóun gbé toróhun gangan ni ìmọ́lẹ̀ ẹ̀bẹ̀ ọlọ́run ni o kì í ṣe èèyàn o tóbi títí ayé ò gbọ́ ọ̀run ò gbọ́ o fọ̀run ṣẹlẹ̀ o wá fàyè ṣàpótí ti sẹ̀rẹ̀ nínú iṣẹ́ rẹ̀ àtagbára rẹ̀ hmm. ló fi mọ́mọ́ tálákà jáde nínú iṣẹ́ hmm. nínú ìdọ̀tí tí ó bí ọ léèrè ọlọ́run ni o kì í ṣe èèyàn ọba tí kì í da májẹ̀mú hmm? bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ní òun ló ní májẹ̀mú ìṣẹ̀ǹbáyé ohun tó lóun ṣe kò fi hàn lákàtà ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kó bẹ́rẹ́ fún ọ ọba nìrìn kí tán ọba ní lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń bá àyàn lórí ẹkún bá àyàn lórí òṣè àní oh testimony mo fẹ́ fi hmm, jìrọ rẹ̀ fún ọ àbájọ hmm. táwọn èèyàn fi ń pariwo rẹ̀ pé lẹ́yìn rẹ̀ kò sálágbára mi mọ́ ojoojúmọ́ ayé ni wọ́n sì mọ̀ kó bẹ́rẹ́ fún ọ ẹ̀mí àwọn wòlíì mímọ́ atóbi tán aláìníye ó pọ̀ kọ̀ kọjá kíkà hmm. tẹ́rẹ̀ rẹ kọjá rírí tán gígùn rẹ ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló lópin àìlètú ò ní ọ́ hmm. adáhùn sọ adáhùn ṣe adáhùn mọ́ olú ti ń gbẹ́nu àwọn ọ̀run òkè lárógun mọ́ hmm. ti dé arabari bíi ti arìbẹ̀ rabata èjì ń pọta bíi kó yingin òjò ń pò òkè bíi kó yẹ̀gẹ̀rẹ̀ òkè òṣà òkè òyẹ̀ kò sẹ́ni tó mọ̀dí tí olódùmarè oh kì í wá ni kó tó rí ni kì í lé ni kó tó bá ni kì í sì sọ ni kó tó mú ni ó wá dá ikú kò lékú ó dá ìsàn kì í ṣàìsàn ó dóúnjẹ kì í jẹun bẹ́ẹ̀ lébi kì í pa ó wá dáṣọ kò wọṣọ bẹ́ẹ̀ ni kò rè òhò wọ́n wá béèrè pé bolóngbò gbé ó lóun gbénú ìyìn àwọn èèyàn òun ọlọ́run ògo ni forúkọ rẹ̀. máa kọrin aleluya sọba ayérayé ẹnu mi yóò máa kọrin aleluya sọba tó gbọ́ àdúrà àwọn mi yóò máa kọrin aleluya sọba ayérayé ẹnu mi yóò ẹnu mi yóò ẹnu mi yóò ẹnu mi yóò ẹnu mi yóò máa kọrin aleluya sọba tó gbọ́ àdúrà àwọn mi yóò máa kọrin aleluya sọba ayérayé ẹnu mi yóò máa kọrin aleluya sọba tó gbọ́ àdúrà àwọn mi yóò máa kọrin aleluya sọba ayérayé. ó yà sọ pé bàbá. àwọn mi yóò máa kọrin aleluya sọ báyìí ráyé. ilẹ̀ wí. ẹnu mi yóò máa kọrin aleluya sọ bá àdúrà. àwọn mi yóò máa kọrin aleluya sọ báyìí ráyé. ẹnu mi yóò ẹnu mi yóò. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ọkùnrin àtobìnrin tó fẹ́ ṣaralóge tó fẹ́ jẹ́ kí àwòrán jọ̀lọ̀ bíi tọmọ tuntun àbí tó fẹ́ raṣọ pẹ̀lú bàtà tó jojúlówó àtàwọn nǹkan ẹ̀ṣọ́ ara lóríṣiríṣi iléeṣẹ́ SMI beauty place níbẹ̀ lẹ́tí lè rí unisex accessories manicure and pedicure fún gbogbo obìnrin tó fẹ́ jẹ́ kójú wọn gún makeup and gèlè eyelash extension fixing of nails unisex salon pink clip kit, sets of human hair and wigs àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ boutique níbi tẹ́tí lè rí jeans àti top lóríṣiríṣi àwọn kájọ́ tó nẹ́nẹ́ bẹ́ẹ̀ sì tún ni àǹfààní ẹ̀kọ́ṣẹ́ wà fún gbogbo ẹni tó bá fẹ́ mọ̀ nípa ẹ̀ bá a ti ń ṣorí bá a Mama bèbí bọ̀bọ̀ ma gọra ẹ̀ kàn sí iléeṣẹ́ SMI beauty place lónìí ní opposite gastap filling station along Lagos Ìbàdàn expressway ní garage Ìbàdàn ẹ tún lè fọ́lọ̀ wọn lórí Instagram àdùn wọn SMI beauty place bẹ́ẹ̀ lẹ́tún lè pè wọ́n sórí zero eight one four zero one seven three four four five SMI beauty place ààyè tí ẹ wàá fi kalẹ̀ sí ẹ eh, ọ̀gá báǹkì èmi fẹ́ gbowó. ẹ wo bọ̀dà kò sí nẹ́tíwọ́ọ̀kì o. ah ah ó ti wá ṣe fún yín báyìí. abiru pos wo galẹ̀ ń lò náà. sẹ́yìn ò gbọ́ nípa kóló money agent banking àbí gbàǹkọ́gbì pos terminal wọn ni. kóló money agent kí ni ẹ wo. ọ ò mọ wo sufi wọn ní ìwà jẹran lọ́ra ó ní àfi dídán ṣàkìlò fẹ́. wò kóló money pos terminal ti dé lákọ̀tún báyìí. fún gbogbo àwọn tó mọ iye tí ń lọ ń gbòòrò pẹ̀lú kóló money èèyàn bọ́ nínú ayé kò sí nẹ́tíwọ́ọ̀kì kò sí ìdádúró kankan níbi ká sanwó wọlé ká gbowó jáde ká tẹ káàdì pé èrè gọbọi lóríṣiríṣi data ìfà lóní ní falafala commission lórí gbogbo transaction tẹ́ bá ṣe lórí kólómọ́ni pos ààyè sì wà láti mójútó gbogbo transaction yín láti ibikíbi tẹ́ bá wà. làwọn ń jẹrà wọn ń yà báyìí bó la ṣe lè gba pos tiwa báyìí báyìí. láti gba ẹ̀rọ pos tiyín yálà fún iléeṣẹ́ yín ni tàbí láti di kólómọ́ni agent lónìí ẹ kàn sí wa ní one twenty nine railway siding magazine road ládojúkọ answer building jericho ńlú ìbàdàn ẹ sì lè pe àwọn nọ́mbà wa wọ̀nyí o oh eight one o oh four three eight six o oh eight two tàbí o eight o six two five three three four three four torí ìpẹ́ jẹ́ kólómọ́ni agent tó mọ̀ ní ti ń lọ if una don pay una land use charge for year 2022 gather here make we see your face because why Now all of us suppose work together to carry oyo state reach greater height eh uh-huh. It don't day easy for una to pay What una need na to visit www.lands.oyostate.gov.ng and pay with the payment code on top of the bill you fit even waka go pay for any of our commercial bank or pos at the town planning offices for we 33 local government dem abi kukuma come to room 4 ministry of lands housing and urban development for secretariat agodi ibadan if you never get bill no worry the distribution for the year 2022 go reach you now very soon abi make kukuma log on to www.lands.oyostate.gov.ng slash self to get una own you fit dey pay una land use charge bill small small and the good news be say property owners no need to dey pay tenement rate abi grant rate again because why land use charge bill don't replace am for more information make una dey call 0700 696 526 six three seven email lands at oyostate.gov.ng. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. sori mẹ́sẹ̀gì yẹmi mo ti rí yẹmi alabi mo ti rí ok mo ti rí kí ló sọ. ó ní ká máa make heaven lójú òun kó mọ̀ wá. ó ní with this pé pé pé you can make heaven. I make heaven. I make heaven pé ẹ kí ló kọ ẹ balẹ̀ sí fìdítì yẹn kò kò kò kò. <laughs> ìṣèbí mi náà fi gbé. ẹ̀dẹ̀ <laughs> ah, mo emi yọ ẹ eh, plane ò tí ì popular báyìí gbà yẹn overland overland ò tí ì popular gbà yẹn. overland yẹn ò tí ì popular báyìí gbà yẹn. pé plane o ṣé plane ò lè balẹ̀ sí fìdítì ni. ah no primary school. <laughs> grass yẹn green. Wrong runway ńkọ́ àbí ṣé overland ah, kò ní sáré. kò ní kò sáré wọ́n máa ń tì í yóò <laughs> tún ń tì í. Ah. wo kò sí nǹkan tójú òrírí o goslow máa ń wà lọ́rùn ah, lójú òfurufú. ṣẹ́gun ṣẹ́gun. nígbà mo lọ sí Atlanta eh. plane wa a ní traffic lọ́rùn. Eh, yes tá a máa fẹ́ land tí nbí tẹ́ fẹ́ land sí ni kò sí traffic lókè. lókè ni eh, traffic wà tí mo yọjú báyìí tí mo rán angeli tenta property. a ṣẹ́gun. mọ̀ra méjì ń bẹ́ mi kàn mú délé ni. Eh. ọ̀rá gálà nù. trumpet wọ́n ta trumpet angeli kéèké wọ́n ta trumpet báyìí pé ta ni ó fọ́n ta ni ó fọ́n fèrè. traffic wà lọ́rùn náà wà ní. Ni so mo ń parọ́ fún ọ ni. rárá òótọ́ òótọ́ gidi ló ń sọ ah. òótọ́ ni ó mu ó mu láàyè kárí láyé ah, ah, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ unique fabrics mm. wọ́n ti kó aṣọ wa dé o pàápàá jùlọ tọdún súnmọ́ wa tí àwa náà súnmọ́ dùn káàkiri eh. gbogbo mùsùlùmí mùsùlùmí pé wọ́n kú múra ọdún ọbẹ̀ ò ní í sílẹ̀ o lágbára lọ́wọ́ ọlọ́run mm. àwọn tí wọ́n sì ń wò pé bó làwọn ṣe fẹ́ ṣe é tó ọlọ́run bó àṣírí bàbá ẹ mọ̀ fún Portable lówó ó ti gbowó already so èní ni five èní ni five tó ní oṣù yìí ni ká fọkàn sí bá ṣe ẹ each time taba ti send taba ti ma ti send di text message. ẹ máa confam lọ́dọ̀ mi pẹ̀lú àwọn tó ń bá mi ṣe program. ó ti yé ẹ máa confam lọ́dọ̀ mi kẹ́ tó sanwó wọn. ṣẹgbọ́n bàbá tó fi lórí gbèsàbí. Ah, gbèsàbí especially. ó ti yé òun náà ti gbowó. àti kí lorúkọ ọmọ kejì. twenty five lẹ́tí jọ pa ọ̀rẹ́ twenty eh? five. twenty five ni mo ti gbọ́ àwọ̀ ìgbà mi gan ma lọ́bọ̀ bàbá àkàntàn twenty three twenty two báyìí. ló ti gbowó. jọ́nà tó ń fò gbogbo ni. kò ní bí ọ àmọ́ náà ń pani. ẹni tẹ́ bá ti rí tó dú ẹ̀ dúdú tó létí rò. ẹ má ṣẹ́jú ti yín. ẹ má dá lóhùn fúnra yín o ẹ jẹ́ kí àwọn tán bá yín ṣiṣẹ́ dá lóhùn. ó yẹ pé ẹgẹ́ mi lọ orí òkè báyìí. bóyá kẹ́ lọ orí òkè. tí ń gbowó twenty two mọ́ yín lára yìí. tí ń gbowó twenty two mọ́ yín lára. wọ́n lè tètè rẹ tì. <laughs> kò ní wo kàlẹ́ndà. Eh, dájú oníwù kàlẹ́ndà kò ní rántí. dájú you go smile to me. i go smile ah. ẹ̀yin làgbàrá ẹ̀rín kodò lọ́nà àbí. ọ̀gá aláì tó ní wàhálà tọ́bátí tọ́bátí jẹ́ mi ni tọ́bátí náà ah, ọ̀gáníkì wárí ni wọ́n rán mi lọ sí àkúrẹ́. ó tètè dárúkọ mi bẹ́ẹ̀. àmọ́ ní ọ̀gáníkì wárí ni bọ̀ tí wọ́n rán mi iṣẹ́ mo ní kí n ní sí kí tó máa lọ sí àkúrẹ́. so if i talk like that you go just smile and ah science bi science bi ọgọjọ sáyìn ni wọn kàn kówó fún un. bàbá ní abájọ. so kì í ṣe àkọ́kọ́ kì í ṣe kejì. Ah, ah, bàbá tí màmí ìdá kọ́sítọ́mà dáadáa ni. Ah. why you dey do why you dey do black thing for here. tiro. why you dey do like that no torí yẹ̀kọ̀ ni yẹ̀kọ̀ yẹ. yẹ̀kọ̀ ló ṣe ń lé tiro. torí yẹ̀kọ̀ ni. yẹ̀kọ̀ yẹ̀kọ̀ ni yẹ̀kọ̀ ẹ̀ ni torí yẹ̀kọ̀ ẹ̀. ẹ̀sà ni torí yẹ̀kọ̀ ẹ̀. kó má sí ẹ lójú ló ṣe ń lo tiro. bẹ́ẹ̀ ṣe ń lé tiro. tó bá le yẹ̀pẹ̀ oníkóso lójú kòníkósì kòníkósì eh. kòníkósì iná kò ẹ̀ ń tà láíláí eh. tí bàbá bá tètè dá àbí ẹnìkan wà wọ́n ju bàbá máa mọ́ lọ́jú báyìí kò lè rí náà rí ìwé tó wù mọ́. tó bá ti ti mọ́ bàbá lójú báyìí tó bá ti mọ́ bàbá lójú báyìí ọ̀kẹ́rẹ́ mi ó ti balẹ̀ àbí kò ṣẹ́jú lẹ́ẹ̀mẹ́ta mọ́ bàbá. àánú ah, tí mo ti dé wọ́dọ̀ mọ́. ṣẹ́gun mọ́sẹ́ni tó lò kíní yẹn wá fún mi tó ṣẹ́jú <laughs> ẹni ẹni ẹni ah ṣe ń wò mí mo ní mò ń wò yín ṣẹ́jú tún ṣẹ́jú tún ṣẹ́jú lé ra mo ní ẹ bọ́ta. ah ta ló ní kó lọ bomi sun ojú ẹ̀ náà. ah ta ló ní kó lọ. mọlẹjà ok mọlẹjà ok ó jọ pé prince ló ní kó lọ lọ bomi sun ojú yín kọ́kọ́ tiẹ̀ lọ fọ ojú ẹ̀ náà kó tó wá padà rọ́gà. Mm. ojú wa rí nǹkan mm. ẹni tó gbòòrò wa náà tó ní dandan èmi náà ni kò ń gbélé lọ́wọ́ ah. <laughs> mo ní ẹgbẹ́ fún ẹwà èdè. <laughs> kó lọ fi dín ẹyin. ẹyin ah, ọ̀rọ̀ ajẹ́ yín ìbá tẹ̀ sọ wọ́n ní kó máa dà sáwù jẹ. Ah. Eh, eh, nọ́mbà márùn-ún tó bá kọ́kọ́ wọlé. èèyàn márùn-ún ni hmm. gift yìí wà fún. Eh, aṣọ láti Unix Fabrics Gbági nìbàdàn Apex Fabrics náà adúpẹ́ lọ́wọ́ wọn wọn ní lọ́sẹ̀ tó ń bọ̀ aṣọ adé gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe fún wa lórí ètò yìí adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ bá sì fẹ́ fún wa lẹ́bùn náà láti máa pín sí lórí ètò yìí láti múnú àwọn èèyàn dùn àyè ń bẹ nílé ọ̀dọ́ àgùntàn o. ok lọ́wọ́ afúnni ń gbé. bẹ́ẹ̀ni hmm. iná ò ní tán wo yín ẹ máa rí ṣe rírí ṣe yín ò ní dúró ẹ máa rí ṣe ah. àríṣe ò sì ní wọlé tọ̀ yín orí ọlọ́lá àpè yín ránṣẹ́ o. ìwé mi o ìwé mi àbí àgbàgbé kí orí ọlọ́lá mọ́ pa wọn ah, ránṣẹ́ àkórí ọlọ́lá pè mí ránṣẹ́ o nǹkan mọ́ kí á fi mi lówó kó orí ah, ọlọ́lá gbé mi sí fèmí hmm, ah, orí ọlọ́lá ló dáa kémi play fún. orí ọlọ́lá bá pè é fún iṣẹ́ hmm. kò o ò ní stress ara ẹ̀. rárá o á tètè sanwó iṣẹ́ ẹ̀. a tètè sanwó. ṣùgbọ́n. tí orí àlọ́lá bá pè é fún iṣẹ́ <laughs> bá e tètè la kórè ọlọ́lá máa pè ọ̀ràn níṣẹ́. mo gbọ́ eob mo ti máa ń gbádùn ẹ lórí rédíò ìlò púpọ̀ tí ń fọ ah, fourteen jokes lọ́sàn-án bí kò tó kúrò níbi. wọ́n pa àwọn èèyàn lẹ́rìn wọ́n bá sì pa táwọn èèyàn bá rẹ́rìn. wọ́n fẹ́ kọ́ pamọ́ dàlẹ́. lórí àwọn agbèrè pé lórí èlò. lórí èlò. wọ́n fẹ́ kọ́ pamọ́ kú dàlẹ́ báyìí. kárẹ́rìn kan máa lè dìde. níbo ya bí ọdún fúnra ló sọ pé ọ̀gá ó ti tó ó ń gbọ́ sọ jókì tí jókì tán lọ́nà fún. irọ́ o ní ọ̀gá ó ti tó ah, ẹ̀dẹ̀ ń sọ gbogbo ẹ̀dẹ̀ ń sọ gbogbo ẹ̀dẹ̀ ń sọ gbogbo ẹ̀ nígbà parí program lẹ́wọ̀n ni orí rẹ̀ ọkàn kì. kò try. mo sọ fún ọ mo ní ara àwọn fáǹsì ẹni mi sì lówó púpọ̀ tí mo fẹ́ fún ọ sọgbọ́n kúnlẹ̀ jẹ́ ń gbàdúrà fún ọ. Ah, o gbowó iṣẹ́ kọ́tọ́ lọ. a bá gbàdúrà àkáǹtì nọ́mbà rẹ ńkọ́ mo ló wà kọ́ sínú pépà yìí mo bá kọ mo ní program program pamphlet lè kọ àkànú ẹ gbàgbé àìrọ ah, ẹ lè gbàgbé ẹ lè gbàgbé gba lọ́wọ́ lọ́wọ́ orí rẹ ọkàn kì í yẹlẹwẹdù ńkọ náà wọn bẹ wọn ni wọn wà wọn bá ń kí wọn o kí wọn dáadáa tọ́jú wọn mọ tọ́jú wọn náà o mọ tọ́jú wọn náà o ọgbọ mo tẹ mọ rí kílókọ rẹ báyọ̀ falẹ́kẹ̀ kọ̀ dá mi mọ̀ àwọn àtàgbọ̀ yín ni báyọ̀ falẹ́kẹ̀ kọ̀ dá mi mọ̀ kò dáhùn mo mo mo ń juwọ́ sí kò dáhùn ṣùgbọ́n tó bá bá mi rí kò bá mi kí mo ti fẹ́ yẹ sà mo ṣáà wò pé àbí wọ́n ṣáà alhaji abalade salami ah, ọmọ ròyìn kà gan ọmọ ròyìn kà gan mo ti ń gbọ́ rédíò ní ti látàyè ní ìlú adé. ṣé dúró náà ṣé balance ẹ ló tó ń dúró dé. irọ́ o. o ti gbowó kankan. ẹ mo ń gbọ́ látàyè yẹjọ́ adégbèdé mo ti ń gbọ́ rédíò. Ah. èèyàn mi ni kò lè mọ̀ mi mọ́ nílẹ̀ akéde ààyè náà ni sọgbọ́n hmm. mo wá <coughs> mo wá rìn lọ síwájú rẹ̀ mo tún padà mo ní yẹsà àti fẹ́ mọ lọ ní. lágbá ọlọ́run ó sì ọ ó délé láyọ̀ ọkọ rẹ ò ní jáàmù ó délé láyọ̀ ìwọ́n lọ́kọ̀ gàgàrà yìí. ní ah <laughs> ṣe é sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí pé o iṣẹ́ yìí mọ̀ ọmọ ìdílé gan. iṣẹ́ yìí pé o <laughs> bẹ́ẹ̀ ni mo súnmọ́ mọ́tò bí ọdún ní ọ̀gá sáà mọ̀ lọ ni mo. lílọ ní nǹkan yìí wàhálà mo wà dé báyìí. <laughs> mo ò díjọ́ bá pẹ̀ wọ́n ẹ̀ ló dádì mo ń gbọ́ ta ni yẹn mo ní iobi e ni iobi ah. e iobi e iobi iobi iobi iobi mo ní. tí mo ṣe mc fún yín. tí mo ṣe mc bí wedding ọmọ yín ah ah ah mc àwọn èèyàn ròyìn rẹ mo ní ṣẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ni. ṣé sẹ́ẹ̀mà ti pè ọ́. sẹ́ẹ̀mà of the day. sẹ́ẹ̀mà tó ti pè ọ́. kò pè mo ní wọn ti pè mí torí ó lóun gbádùn ẹ gan chairman ò ti pè ọ bí wàá ní ṣe sàlámì báyìí ó lóun ó pè ọ ó lóun gbádùn ẹ kódà ó fẹ́ náwó kan fún ọ gbà náà ó ti wọnú mọ́tò lọ ó kó lọ́wọ́. yọ̀wọ́ lọ bá ń lékan lọ́gbà nígbà pè bí ẹ̀mẹ́ta làbá làbá pè mí. nígbà mo lùlù di bíi tó nine lẹ́nu ẹ bá bá mi pé kí n ọ̀dà yìí ká mo ní sẹ́ yes ma ó ní ẹ tí lè lọ o mo ní kí ló dé ní àwọn àlejò mi ṣẹ̀ṣẹ̀ ń dé ni láti twelve láti twelve ọ̀sán ní àwọn àlejò mi ṣẹ̀ṣẹ̀ ni mo ṣàṣọ fún yín pé wọ́n wá láti London wọ́n wá láti kíní kan wọ́n wá láti America so àwọn àlejò mi ṣẹ̀ṣẹ̀ ni mo ṣe fẹ́ ṣe night ni no ó ní no DJ wà ń bì bọ̀tẹ́ kẹ́kọ̀ọ́ play díẹ̀ sí tó bá tó eleven yẹn kẹ́kọ̀ọ́ máa lọ mo ní ah <laughs> láti twelve kí n play díẹ̀ sí non stop mo dẹ̀ ń play látàárọ̀ àwọn ní àwọn èèyàn sọ pé ẹ kì í stop tẹ bá ti ń play wọn máa ń gbádùn yín dáadáa àmọ́ dẹ̀ ti rí pé ẹ stop ó ní eh. èmi ń lọ báyìí DJ play ó ní kí DJ má play ah, àwọn àlejò mi ń jẹun lọ́wọ́ tán bá ti jẹun tán kí n tún ní sùúrù kálejò yín jẹun tán mo ní máa play fún yín bọ̀tẹ́ má jẹ́ kán jẹun ẹ jẹ́ kán wá jó báyìí wọ́n jó báyìí tán bá jó tán lọ́dọ̀ mi. ọkùnrin la fi ń gbé tìta jẹ́ kán jẹun. kálejò yín kémi jó wọ́n ṣẹ̀ ń bọ̀ láti airport ni. so tán jẹun màá ṣe wá plane. kíní kan ò yé ẹ yínká kíní kan ò yé ẹ àwọn gáyìí sọ wọ́n ń wò lọ́kàn ẹ̀ owó wà lọ́wọ́ wọn bọ̀ tí wọn bá tí ì mú nǹkan kan sára. ètò kan wá sọ pé ṣé ká máa kówó wa lọ hmm? ṣé ká máa kówó wa lọ ká máa náwó fún ẹ ṣé ká máa kówó wa lọlé. tí wọn bá tí ì mú nǹkan kí nǹkan wà lára wọn lè náwó so máa play lọ máa play lọ máa play lọ. ṣé ká máa park. gẹ́gẹ́ <laughs> bí ní ọ̀gá ẹ má jẹ́ àpáàkì o. <laughs> mo ní ṣé kò tí rẹ̀ ọ́ ni ó ti rẹ̀ ó ṣùgbọ́n owó sì wà ń patí gẹ́gẹ́dẹ́ owó bàbá fẹ́ràn ni gẹ́gẹ́dẹ́ ni owó sì kù sí patí owó sì wà nù patí ẹjẹ́ àgbà. ọmọ. ó tẹ̀ tó bàbá ṣìgò yọmọ lọ yọmọ bọ ni. ìgbé òun tí ẹ lọkẹ ìgbé ọba tẹ ti jẹ. ní ilé jìtá ẹ lọrọ ọba ti ń play jìtá yẹn gbogbo bó ṣe bọ́ sábẹ́ chair bó ṣe bọ́ sókè bọ̀dá máa fojú tẹ̀lé báyìí mo jẹ́ ìgbà sílẹ̀ gbẹ̀gbẹ̀ báyìí èyí tẹ́ pàṣẹ ti mú bẹ́ẹ̀. ó tẹ̀ tó kọ́ fún ọ̀bẹ kan àbádà lẹ́yìn pé owó ti sọ ó ti sọ ó ti sọ ọmọ abẹ́ onínáwó owó abẹ́ onínáwó. èyí màá tún máa sọ fún pé kì ṣe owó yín kì í ṣara owó yín owó onínáwó ni a ní mú mú mú ó tó gbà kan mọ́ ní bọ̀dá ẹ máa kọjú sẹ́yìn ẹ má wò wájú ẹ má wò wájú mọ́ ìgbà tí mo ní ká kọjú sẹ́yìn bọ̀dá tó ń ṣe báyìí. bọ̀dá bàbá ṣìgò wá fojú mi rí wíkẹ́ndì gbẹ́kọ̀ gbẹ́kọ̀ jẹ́ àlọ́ táìmù ti lọ. ọlọ́run ṣé ẹ ti mọ nọ́mbà. zero zero three two three two one zero five nine. zero eight zero seventy seven seventy seven ten fifty nine. tàbí zero zero nine mọ lọ nine. ok àwọn ará ìbò ìlú èbó ló ní ìjẹ̀bù wa káwọn ah. náà tiẹ̀ fún wa lẹ́bùn ká fún àwọn èèyàn lórí ìfún wa. hello ẹ kúrọ̀ lẹ́ o hello ẹ lẹ́ sọ̀rọ̀ o. ẹ lóra. ẹ kúrò lẹ orúkọ yín. bílò náà kìkì sọ̀rọ̀. kí lẹ pé. kí lẹ pé. bílò náà kìkì sọ̀rọ̀. délé ọlátúnjí. bílò náà kìkì bílò náà kìkì bílò náà kìkì. ẹ farabalẹ̀ sa ẹ farabalẹ̀. ẹ pè ní kọ̀ọ̀kan. Ah, Ọlọ́run ṣàánú. Bíọ́dún Ọlátúnjí. ṣé Bíọ́dún Ọlátúnjí. Eh. apá àbò lẹ ti ń pè yìí. àdúgbò bo. láti rí ìwó road. apá àbò ní ìwó road n'an ye labɛn biriji labɛn biriji. abẹ biriji gangan lẹ wa. ibẹ lọdọ yín. ẹ wá gba ankara ọ̀pá márùn-ún àbí mẹ́fà. ẹ ẹ ti sàn ẹ ṣe o n ṣe o sàn. lọ́la ni. ọ̀la ni kẹ wá gbà. káago méjìlá ọ̀sán tó lù. àwọn àṣà. ṣe é ní télọ̀. àwọn àṣà ṣe ẹ ní télọ̀. àbí ká gbé fún rẹ́sì. hello. ọládèjì ọládèjì. wo. bá mi gé bá mi gé bá mi bá mi gé bá mi gé ẹ ti mọ̀ pé lórí ètò yìí tẹ́ bá máa dárúkọ yín eob eh, e eh, ẹni ìtàn bámidélé yínká ayífẹ́lẹ́ orúkọ méjìlélẹ́dá ń jẹ́ ọ̀ya. Mm. hello. hello? ẹ kọ́ lẹ́ o orúkọ yín orúkọ yín hello ẹ ti wà ń bẹ. orúkọ mi ni yẹkini sodiq láti èdè òro. yẹkini sodiq láti èdè òro ankara ọ̀pá márùn-ún tó dáa tó jẹun dénú ọ̀pá mẹ́fà ọ̀pá mẹ́fà ni ẹ wá lọ́la kẹ́ẹ̀bí lẹ́wà yìí tẹ́ni télọ̀ àbí ká fún yín télọ̀. ó ti tẹ̀ àṣe eh, eh, eh, mo ní télọ̀ kan tó yẹ pé tọ́ba bá yí gbé aṣọ báyìí inú yọ̀mọ̀ dùn ni ọmọ ń ṣe jákàn sẹ́yìn. yóò kó jákàn sí látẹ̀yìn ni yóò tún kó jákàn sápò. hello. hello. ẹ kúrọ̀ lẹ́ orúkọ yín. ẹ kúrọ̀ lẹ́ o. orúkọ yín. Yínká Ọláwúwo. Yínká Ọláwúwo. láti bẹ́ńbù àpáta Ìbàdàn. èmi Yínká Ayéfẹ́lẹ́ mọ̀gbọ́mí èmi Yínká Ayéfẹ́lẹ́ ẹ̀yìn Yínká Ayéwúwo. ọlá ni ọlá wúwo. ọlá sì wúwo lóòótọ́. ọlá ló wúwo. láti bẹ́ńbù ok láti bẹ́ńbò àǹkárá ọ̀pá mẹ́fà ń dóde yìí ní fresh fm unique fabric ló ń ká fún yín. Hmm. ọlá wúwo ayé fẹ́lẹ́ ọlá sì wúwo ọlá dẹ̀ wúwo lóòótọ́. àti dókè ò mọ rọrùn àti gbé yìí nìkan. àti dókè ò rọrùn. ẹ ló ẹ ló ẹ ẹ kúrò lẹ́mà o. kọ̀mí ni ló wá fẹ́ràn. yínká ègé. ẹ wo àwádìí yín o. kí lorúkọ yín ọláyínká serious ọláyínká ló wá fẹ́ mi. ọláyínká serious lẹ́ ń jẹ́. ọláyínká ló wá fẹ́ mi. apá abolẹ ti ń pè yìí. challenge. challenge. talent challenge. àgbélura. àgbélura lẹ́wà. bẹ́ẹ̀. o tiẹ̀ ti da. ẹ ẹ wa yẹn náà da. ẹ wá gba ọ̀pá mẹ́fà àǹkárá lọ́la láti ní fabric. ok pa thank very much. yẹ ṣe. tó ni very much thank you náà ti tó. méjì ọ̀yà ọ̀yà ọ̀yà ṣẹ́gun hello. hello. ẹ̀yọ̀kan ló kù. hello. hello. ẹ kúrọ̀ lẹ́ o. yẹkin lukman latiu. ẹ. sa. yẹkin lukman latiu. yẹkini yẹkin lukman. latiu. Hmm. láti wo. bó o lẹ́ ṣe wá wá bàdàn wá gbàǹkárà ọ̀pá mẹ́fà. ah ó lágbára àbíkádúró ìgbà tí lèsì bá dé. Ah, ká ẹja fẹ̀mí sọ́gbà tí lẹ́sì bá dé ṣé ká fẹ́ lòmíì ní àǹkárá yẹn ká wá kọrúkọ yín sílẹ̀ njọ́ lẹ́sì bá dé ká fi fún yín ní lẹ́sì ká fi fún yín ní lẹ́sì apá abo ní wò ó. àbí ngbà wo lẹ fẹ́ wá bàdàn. tírin yín jẹmọ́ bàdàn. ẹ mọ̀ torí àǹkárá wa o. àìlè fẹ́ kẹ́ èmi ni ó padà dalé lórí. ẹ má wà báyìí. ẹ kọ́ kọ́ yín lẹ̀ mm. ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́. ọdún aṣọdún ayọ̀. ọdún ayọ̀ la ṣe. sáàfù wọn lankara kábàwọn tọ́jú ọjọ́ tí lèsì bá dé. báwọn tọ́jú àǹkárá báwọn tọ́jú lèsì wọn. àǹkárá tí wọ́n jẹ náà là á fún wọn ẹ bá wọn mú àǹkárá kan lẹ̀ kẹ́ ẹ tọ́jú ẹ̀ pamọ́ mhm. níjọ tí ìrìn wọn bá jọmọ́ Ìbàdàn àáfi mm. nọ́mbà ìwádìí ètà àwọn òpè ìwádìí. níjọ wo lẹ́nìí. ló fi nọ́mbà ìwádìí ètà. bẹ́ẹ̀ni mm, tàbí ti portable. ah nọ́mbà yẹn náà dáa mọ hmm? gbé kọlù mọ o kò sá kàrà o. o ti tán ni. o ti tán o. mo kì í kì í o ẹ kú ọdún o. ẹ má gé o má gé o má gé o má gé o má fi rí ẹ dọ́là o. hello. hello Rọ́mọkẹ́ Adéwálé. Yẹ́misí Adé Rónkẹ́ Adéwálé láti busa Rọ́mọkẹ́ Adéwálé láti. ayégún ọ̀lẹ́yọ̀. ayégún ọ̀lẹ́yọ̀. ayégún ayégún. ayégún mọ̀ gbọ́ àǹkárá ọ̀pá mẹ́fà ń dúró dè yín ẹ bèrè ẹwà èdè ẹ Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. Ladies and gentlemen. èèyàn mi sọ ti dé ọlá hotel and suites. bí mo ṣe ń débẹ̀ rí. báwo ló ṣe rí. bí wọ́n ṣe ròyìn ẹ̀ ni mo bá. báwọn ọ̀rẹ́ mi bá ti ń ta amẹ́ríkà bọ̀ wálé ọlá hotel and suit ni wọ́n gbọ́dọ̀ dé sí. gbogbo yàrá níbẹ̀ wà níbàámu pẹ̀lú tilẹ̀ òkèèrè. àwọn tó ma yọ ntọ́ da tó ma rírì lè tura àìlèdíyelé. jẹnẹrétọ̀ kàbàdì kàbàdì hẹrìmọ̀hẹrìmọ̀ ti ń gbẹsẹ̀ fúnra wọn. bára iná gbọ́dọ̀ lọ àyíká ọlá hotel and suit kò há gádígádí. àyè ìgbọ́kọ̀sí bẹ níbẹ̀ tó gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀. yàrá àgbàlódé pẹ̀lú automatic doors laundry services and wellness center plasma tv ní gbogbo yàrá láti máa ti ń lọ lágbàáyé. yàrá alẹ́ wẹ̀ bí dẹ́ oúnjẹ lẹ́yìn àti tòkè òkun exotic bar láti jẹ̀gbádùn kí ló wà nílẹ̀ ẹgbẹ́ òkèrè tí ò sí mbẹ́ bùbá eré ìdárayá mbẹ́ ó ní bara tó fẹ́ sẹ́sẹ́sẹ́sì lóríṣiríṣi láti jọ rárá pọ̀tọ̀pọ̀tọ̀ dànù security mbẹ́ tó fọkànbalẹ̀ ọlá hotel and so àṣà ibẹ̀ ń fẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ òpópónà amánàtàn ìwó road sorodo nìbàdàn olùsọ akẹ́mi avenue ọ̀gá ńlá ìwó road express road olódò ìbàdàn kọjá arch camp sísàlẹ̀ sáà wákọ̀ ọ̀tún ọlá hotel and so lóde telephone three zero two three one zero zero seven six two tàbí zero eight zero two two two three eight nine nine two ọlá hotel and so àlùjáná láyé tó wà lólódó ń bàdàn gbogbo òbí ọjọ́ ọ̀la tó dára nìkan lógún rere tá a lè fáwọn ọmọ láti wá fún àwọn ọmọ tìyín ní ìpín rere tiwọn Olive Branch College Ìbàdàn ó ní kẹ́ ẹ máa mú wọn bọ̀ for day and boarding co-educational school join the League of High Flyer to enrol your children ìdánwò àṣewọlé ti bẹ̀rẹ̀ fún ètò ẹ̀kọ́ sáà twenty twenty two twenty twenty three àwọn déètì ìdánwò àṣewọlé Saturday thirty April Saturday twenty eight May Saturday twenty five June Saturday six August àti Saturday twentieth august twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ nínú ọgbà iléèwé olive branch college ìbàdàn tó wà ní plot eleven b akíngbadé street opposite bọ́láìgì international market gbági old ife road ìbàdàn fọ́ọ̀mù ìgbaniwọlé sì ti wà lọ́fíìsì ìgbìmọ̀ aláṣẹ olive branch college ìbàdàn fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero eight zero five six four seven six five five two tàbí zero eight zero five five three zero one four three seven fún ètò ẹ̀kọ́ nursery àti primary living spring international. international school ó wà lẹ́yìn olive branch college olive branch college. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ̀yin lẹ ṣe rẹ́kọ̀dù ni. àwọn ah, láìkẹ́ gan ni. ẹ wá ṣiṣẹ́ ńkọ́. àmín ni. ẹ pẹ̀lẹ́ sà. <laughs> torí àwọn olólùfẹ́ yín àti àwọn tó ń gbádùn wa nílé ohùn náà ń gbọ́ iṣẹ́ tẹlifíṣàn lẹ ń ṣe. bẹ́ẹ̀ni ẹ jẹ́ káwọn